أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọgá tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba nǹkan ṣoṣo. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo wa tí a ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run tá a ọ̀kan ṣoṣo lọ́lọ́run ta nígbàgbọ́ pé ànábìwà Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run àwọn orígun imani àgbà gbọ́ gbìyànjú àǹfà fún ṣíríkù nínú nǹkan pẹ̀lú ọlọ́run kọ́lọ́run jẹ́ kó là wá nínú yàáná ọ̀làlá ọ̀làwàlá kò wọ́tà ilá abilá ilá ilá ẹ̀yẹ́ ń sọ ọlọ́run níta lọ́pọ̀ sómi ẹ̀ní fẹ́ jẹ́ kí àdírẹ́sì ọkọ̀ kọjá lẹ́tà màá fẹ́ ká sáré lọ sínú topic torí pé tó wà níbí ní tó mi lójú wákàtí márùn-ún òní gbà wá nínú topic tí kò sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ méjèèjì lẹ́tọ̀ two three hours kò lè sọ forty percent òun lọ̀rọ̀ àlìjánná àtọ̀rọ̀ náà kódà tẹ bá ní kéèyàn mẹ́yọ kan bẹ̀ bí ẹ wá sọrọ nípa àlìjọ náà nìkan o àbí ẹ wá sọrọ nípa iná nìkan ìtókó sínú pọ̀ ṣùgbọ́n àmú àwọn abala eléyìí tí synopsis ìdánilẹ́kọ̀ọ́ ìtókó sínú dání a fẹ́ gbéyẹ̀wò sífàtù náà wà sífàtù lìjánà ìròyìn iná àti ìròyìn kíni o. àlìjánná àwa tí a mú tọ́píìkì yìí ọlọ́run gá púpọ̀ nígbà tọ́píìkì yẹn bẹ́ẹ̀ ṣe tóun báwọn àbá àti máa ń tò náà nù a fi iná ṣáájú àwa fi kí nìkan yòó àlìjánná a fi wa sínú ọgbọ inú báwọn tí wọ́n máa ń kọ tíra ṣe máa ń kọ tíra nìyẹn wọ́n máa ń sábà fi ọ̀rọ̀ ikhlas ọ̀rọ̀ kí mo pè jẹ́ ikhlas ọ̀rọ̀ kéèyàn ṣe nǹkan torí tọ́lọ́ ẹ̀yin tẹ́ wá wà sí ìlú ìsìn ẹ wá ń torí tọ́lọ́ àpẹẹrẹ ìsìn bíi olóṣèlú kan wà bí kan wá fún wa lówó kéèyàn máa ti gbogbo tó bá fẹ́ ṣe nítorí tọ́lọ́ ibi tí mo ti wá àtìlẹ́ fún ṣe nítorí tọ́lọ́ kí má ṣe nítorí nǹkan mi àwọn àfáà máa ń bẹ̀rẹ̀ síra wọn pẹ̀lú àdífi innamal a'malu binniyat ká lè bá a tún àníyàn wa ṣe wọ́n wá máa ń sábà parí ẹ̀ pẹ̀lú tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlìjánná ìyẹn ni àlìmọ́mù náwàwì rahimahullah òun ni wọ́n ṣe tíra àríyádù sọ̀lì yìí náà wọn tọ́lọ́ ń fún ní kọ̀búùl ọlọ́run fún ní acceptance throughout the world gbogbo ayé òun náà ti lo tíra àríyádù sọ̀lì yìí ẹ̀ ń bá jẹ́ mùsùlùmí gidi tọ́wá lòun ọ̀gbọ́n tíra àríyádù sọ̀lì yìí àbí tí ò bá ti ẹ̀ gan kò wá sáfà ní bẹ́ẹ̀ ni àfa òun wọn. bàbá yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìkìláàs wọ́n parí pẹ̀lú ọ̀rọ̀ kíni o ni ó fà á fọ́múlà tèmi náà fi ṣèdánilẹ́kọ̀ọ́ yìí kọ́lọ̀ nǹkan tó àwọn tèmi náà sọ náà ọ̀rọ̀ láàbì bẹ̀rẹ̀ á wà á parí ìsẹ̀mí ọ̀rọ̀ wa sínú kíni o kọjá kí gbogbo wa kọjá pé final abode ibi tá a kọjá ẹ̀yin mùsùlùmí òdodo agbẹ́rin tá a fẹ́ gbéyẹ̀wò yìí agbẹ́rin ńlá kan mà ní tọ́já sí wípé masalaton akọ̀dìjà masalaton akọ̀dìjà ọ̀rọ̀ àkìídà wà ń bẹ̀ ọ̀rọ̀ tó so mọ́ àkìídà òun lọ̀rọ̀ àlìjánà àti kíni o iná ìyẹn ní òjò ẹgbẹ̀rẹ̀ ń di àwọn táwọn àfa alákìídà àwọn àfọ onítàwọ̀ tí wọ́n sọ. So alákọ̀ọ́kọ́ gbogbo mùsùlùmí tí ọ̀fẹ́ kábàámọ̀ nù sàárè tí ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yà láti nù sàárè tí ọ̀fẹ́ rá sínú náta fẹ́ sọ̀rọ̀ yẹn rẹ̀ yìí ọ̀rọ̀ yẹn ní fún gbogbo mùsùlùmí ayé àlì ìmánù bìlìjánà ti wà náà àlì ìmánù bìlìjánà wáyé wà náà a nígbàgbọ́ pé táa bá fi kú ò láyé yìí gbogbo àwọn tó bá jẹ́ ọ̀tá ọlọ́run àwọn tó jẹ́ kèfèrí àbáwọn mùsùlùmí amẹ́bọ mẹ́sìn mùsùlùmí kírun ju báńgà ní dìsẹ́mbà mùsùlùmí kírun tó máa gbé eégún mùsùlùmí lọ tó máa sọ pc gbogbo mùsùlùmí tó bá ti mú nǹkan ní ìmọ̀ ìsìláàmù ibi tí wọ́n kan wọ̀rọ̀ wọn sí nínú nọ́tà ń sọ yẹn kéèyàn kọ́ gbà pé nǹkan kan ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ń jẹ́ kí ni o iná ìyá kéèyàn tó wá gbà pé ilé ìkẹ́kọ̀ọ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run fi ilẹ̀ fáwọn olùbẹ̀rù rẹ̀ àwọn olùtẹ́tí ẹ̀ àwọn olùgbàgbọ́ lódodo á dẹ̀gbà pé annalìjánẹ́ta wà náírọ̀ màkàlùkọ̀tánì látẹ́sì ìyá ni àbàdà afá nínú àkídà àwọn afá alùsùnnà wal jamaa àgbàpàlù jẹ̀nà àti náà ọlọ́run dá wọn they are special creatures of Allah ẹ̀dá ọlọ́run ni wọ́n jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa o sẹ́rí àlùjẹ̀nà bẹ̀ àti náà kí lápè wọn makhalukotan ẹ̀dá ọlọ́run làwọn kùránì ní èsì ẹ̀dá ọlọ́run alukur'an kàlámù lọ́ọ̀yì gairu makhluk sẹ́rí kùránì ń tiẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni kì í ọlọ́run ṣùgbọ́n lùjẹ́ náà ọlọ́run dá wọn ni méjèèjì wá rè láàtẹ́ fún nìyá ni kò ní láíláí sẹ́ gbọ́ mi yé àlùjẹ́ náà ni ó ń tán ẹlòmí ọmọ wa béèrè pé ńgbò làlùjẹ́ náà wá wà àti ná àlùjẹ́ náà ọ̀dẹ̀ sí ní sánmà jẹ́mọ̀ àdìsọ́kàn àkìdá òdodo ìgbàgbọ́ òdodo táwọn àáfàá àfinilẹ̀ òun ni mò ń fún wa yìí pẹ̀lú àwọn ẹ̀rí tọ́pọ̀ àti Súnà ààyè ní ìlọ́tọ̀ ìlọ́lọ́ ń náà àti náà sí torí pé náà àwọn kódà ẹni tí wọ àlìjẹ náà ìtọ́lọ̀ ó fẹ́ fún yóò tóbi ìlọ jẹ́mọ̀ tá a téèyàn bá fẹ́ gbé sínú ọpọlọ ọpọlọ yóò dé ewu tẹ́ẹ̀mí ríta ètò lè yé wa ẹ jẹ́ kí ilé nǹkan kékeré wá tó lè yé wa obìnrin tó bá lóyún sínú tọ́mọ bá wà ní okun obìnrin yẹn pé wọ́n ń sọ fún ọmọ yẹn pé ààyè kan bẹ tí wọ́n ń pè ní ilé ayé tí ẹ̀ fọ́wọ́ ìdílé ayé ibo ló inú okùn yẹn tó bá ní ilé ayé yóò ìwọ ọmọ yóò yàrá tí ìwọ nìkan ọmọ sùn bẹ́ẹ̀ ó tóbi ju ikùn ìyá rẹ lọ nílọ́po one thousand kí lọ́mọ yẹn yóò ní ẹnu ẹnu yín nù ìrọ́lẹ̀ ń pa ikùn ìyá mi ló ṣe ṣe o ni ló tóbi jù torí kéde bo kédele ayé ẹ wá wo iye ikùn stomach womb ilé ọmọ tí ń bẹ lára obìnrin ẹ wo iye ilé ọmọ tá a yọ ọnù yàrá kan ṣùgbọ́n àmọ́ yóò ní believe torí pé mo lòun wà inú okùn ya rẹ̀ bí ṣe yọ náà Ni ọmọ wá south ni ọmọ wá west ni ọmọ wá east lọ́dọ̀ ọmọ tó ní oyún ibo ló jù láyé ikùn ya rẹ̀ fún ẹgbẹ́ bí náà kò sí náà a máa ṣàlàyé fún tọ́lọ̀ ní tí yé iná ní òde síjọ́ ń bẹ iná ń ààyè ní ìlọ́lọ́ ń dá ibi ń náà sí wọn ọ̀tajà wọn ò jalè ń bẹ̀ rí wọn ò ṣe sìnà ń bẹ̀ rí wọn ò ta tẹ́tẹ́ ń bẹ̀ rí aburú ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ rí kẹ́nìkan wá ní àyíká mítíná wàkúnná tùrọ̀ ọba ń wá ìzọ ọmọ àìnà làmàbí ọ̀wọ̀sọ ṣé tá a bá ti kú tá a di èèpẹ̀ tá a dé egun tá a jẹrà ẹ̀tún wá ní wọ́n gbé wa dìde àwọn àfẹ́sìrò fẹ́ àwọn kan fàrí kún fìlìjà wà fàrí ìsẹ̀yìn ẹwà láwọn kan mọ̀ lọ́nú náà àwọn kan ọmọ lọ́nú náà irọ́ ni ọjẹ́rẹ́ ẹ̀yìn àbá irọ́ yín pọ̀ tá a bá ti kú àtikú náà nìyẹn dátì sí ìwọ́n tó ọjẹ́ mùsùlùmí the end o gbogbo tá a bá ṣe lé ayé á lọ rẹ̀ wájú àwọn kan wà páàsì ọ̀rọ̀ wọn sí àwọn kan ó fèèlì ọ̀rọ̀ wọn sí ìgbàgbọ́ òdodo wa ni pé àlìjẹ́nà àti iná ó ń bẹ ọlọ́run sì dá méjèèjì ni kò sì ní í tán ṣùgbọ́n kankan bẹ tọrọ mọ́ sẹ́rẹ́ bá ti lè wọ àlìjẹ́nà ní tiẹ̀ kò lè jáde mọ́ jẹ́mọ́sẹ̀ gbọ́ mi yé ẹ má ti wọ́gbó àlìjẹ́nà tọ́lọ̀ ń bèèrè ní ọwọ́nú ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run tó ráàwọ̀ àlìjẹ́nà bí rahmatillahi wa fadlihi pẹ̀lú àánú ọlọ́run àtọ́lá rẹ̀ ni ẹni ọlọ́run bá ti wá ní kọ́wà lùjẹ́ náà kò lè jáde máa ń tiẹ̀ ṣùgbọ́n àwọn kan bẹ nínú ọmọ náà ọlọ́run àánú tó rà àánú ó pọ̀ dúkẹ́ ni lọ o ìdùnnú lọ wá sí tí kú làṣẹ àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ ó gbogbo ni ọlọ́run wà àwọn kan ọmọ jaman ọlọ́run ṣe kí ni o yóò ṣe àánú wọn látara àánú tọ́lọ̀ ń ṣe fún wọn yẹn wọ́n padà kú nùnà wọ́n lọ sáàfù punishment bí ìgbà tí èèyàn tẹ̀tẹ̀ ní ẹ̀fún lẹ́wọ̀n ọdún méjìlá ẹ̀fún lẹ́wọ̀n ọdún mẹ́wàá so tọ́ bá ti lu ẹ̀wọ̀n wọn tán nínú jáàmù àánú ọlọ́run ṣe kí ni o yóò nípa bá wọn àwọn tó jẹ́ àlọ́run sọ mínàlì mùsùlùmí àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn mùsùlùmí ọlọ́run àbíọ́ mọ́jà wo tiẹ̀ gbóòórùn náà débi páwọ̀ náà lọ́hùn àlùjánnà straight nìkan ọjọ́rọ̀ wọ́n já sí ṣùgbọ́n àwọn kan ọkọ̀ wọ náà kan tó wá wọ àlùjánnà ojú àpàtì rèé o lè ojú ara ń gbà mí. àwọn ọ̀tẹ̀lẹ̀ irú àwọn tá a ní wọ́n ọkọ̀ wọ náà hmm, ka ọmọ ta lótò ọmọ ta púùlù lọ lójọ́ mẹ́wàá nù ná ìjọ kan lọ́dọ̀ ọlọ́run one thousand years ilé ayé ni ẹni ọlọ́run bá ní kọ́ lọ lójọ́ mẹ́wàá jẹ́ àmọ́ ten days kí ni ìtumọ̀ rẹ̀ ten days times one thousand sẹ́rí pé ìyá ni ọlọ́run mọ̀ sí wálé ní ìyàwó ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tá a kò gbà àlùjáná àti iná ọ̀nbẹ ọlọ́run sì dá wọn ni ààyè ní ìtọ́yàtọ̀ sí sánmà àtilẹ̀ òun ni wọ́n wà méjèèjì ọ̀dẹ̀ ní sékéré o kò ní tán láíláí mo rò pé mo ti ẹlẹ́kejì káwá mú kọ̀ọ̀kan wọn iná kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọkọ̀ wo ló ń jẹ́ àwọn ẹ̀lẹ́kùn wọn lọ́wọ́ bẹ̀ kí làwọn àròyìn rẹ̀ kí ni wọ́n máa nínú náà ṣé wọ́n máa awọ ẹ náà ò ní rẹ̀ àwọn nǹkan ni wọ́n máa ṣẹlẹ̀ nù ná ẹja akọ́wò yòó káwá parí ẹ̀ síbi àlùjánnà kọ́lọ̀kọ́lọ̀ ẹ̀mí àti yín di iná kó já parí ọ̀rọ̀ wa sínú àwọn iná tá a bá ṣe kọ́lọ̀ já wo díẹ̀ nú àwọn iṣẹ́ tó lè jẹ́ èèyàn náà ẹ̀ǹdì ọ̀rọ̀ wa pẹ̀lú àṣẹ ọlọ́run àbá ni ẹja <laughs> fẹ́ẹ̀rí iná gangan fúnra rẹ̀ wàhálà ni o ilé kan níná tọ́já sí pé dáàrú làbà dáàrú ẹ̀ dáàrú làbà ilé ìyà ni dáàrú lè ẹ̀kọ́ ilé ìbáwí ni dáàrú lè kòsọ̀rọ̀ ilé òfò ni ilé wàhálà ni àfáà nínú ilé yìí ọlọ́run pèsè rẹ̀ àádáhàlọ́hù ọlọ́run pèsè eléyìí sílẹ̀ fún àwọn ọ̀ràn èèyàn kan fún àwọn ọ̀ràn èèyàn mélòó àwọn categories àwọn èèyàn kan àwọn wo ni alákọ̀ọ́kọ́ alimusirike gbogbo àwọn tó bá mú nǹkan mìíràn lọ fẹ́ẹ́rí ọ̀rọ̀ ṣíríkù nínú tó yẹ ká máa yanjú lẹ̀ Yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí tá a láà mọ́sálásí a nǹkan míì mú lọ ló fi já sí pé ẹmọ́jì ọ̀yá ìlẹ́nu oúnjẹ ọ̀gbẹ́dà kìámà bó ṣe wà náà hadith ẹlòmíì tẹ́rù pàlújẹ náà bá inú náà lẹ́ẹ̀sì bá ń jọ o ajọ́ ń ni wọ́n tó jọ ń gé orí èèyàn nínú ẹgbẹ́ ògbó ni ni ó tún wà ní ẹgbẹ́ àjẹ́ wọ́n wà ní ọkọ ni torí ọmọ mi ni mo fi ń dáàbò gbogbo àwọn ni wọn jọ ń òun náà tún sóòrùn méjì ajọ́ kírun ni òun náà wọ́n tún sí gbẹ́rẹ́ ráńdì ọrùn nínú àwọn tó sọ àwọn èèyàn dẹlẹ́bọ nílẹ̀ Yorùbá ń sọ mo tún tún sọ ń bì lónìí àwọn àbó oníjàlábì wà bẹ́ẹ̀ àwọn àbó jàlábì ilẹ̀ Yorùbá àwọn ẹlẹ́jọ́ tí wọ́n jẹ̀wájú Ọlọ́run wọ́n sọ àwọn èèyàn wọn lọ́wọ́ àwọn a ń so nǹkan kọrùn kìí sí ìlànà Islam a ń so nǹkan kọ́ di Islam kan ló mu wá nígbà tí gan tóun gan lọ mọ́sálásí tó so nǹkan má dì tó so nǹkan kọ́pá ó ti fi gbẹ́rẹ́ ba gbogbo ọrùn jẹ́ àáfà ó ti jẹ àtẹ̀jáde pé ń jẹ ọ̀gà ń jẹ gan etí ó kó bá láàfin ni tó wà láì màkà wọ́n tó ní kọ́ lọ ìgò ó lọ ìgò ó jẹ́ ifá dá ilé tù yọ́ ọmọ kú díẹ̀ díẹ̀ àwọn ẹlẹ́bọ́ kọ́ wà ní àwọn tọ́lọ́ ń pèsè náà lẹ́fún jama sórí àbí òye wà ní kùfà àwọn kèfèrí tọ́já sí wípé wọ́n ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹlẹ́bọ náà mú nǹkan mọ́ lọ sí ẹlẹ́lẹ́bọ ó lè jẹ́ almushrik alkhalis ẹlẹ́bọ pọ́nbélé òun ọ̀fẹ́ kan kírun kò bá wẹ̀ ẹlẹ́bọ mi ìsìrè ó ń kírun ó ń bá wẹ̀ ó mú nǹkan mọ́ lọ́run ni kẹfẹ́ rí tiẹ̀ kọ̀fẹ́ kábà yín sí Islam nǹkan míì ló ń ṣe lẹ́yìn ọlọ́run ó lè máa pe Jésù lọ́lọ́run ó lè máa pe òkè Ìbàdàn lọ́lọ́run ó lè pe nǹkan míì àwọn kẹfẹ́ nínú àwọn àwọn tọ́lọ́ ń pèsè náà lẹ́fọ̀ bákan náà munafiqun jábà sí mo pé wal munafiqun min dimnil muslimin àwọn munafiki ara wa náà wà ọlọ́ọ̀ni innal munafiqina fi dárìkìlẹ̀ afálí nínú náà ọlọ́ọ̀láwọn munafiki àwọn sọ̀bẹ́sẹ̀lú àwọn olójú ajọ́ kìrì mọ́sálásí wọ́n tún ṣe Christmas ajọ́ ń bàwẹ̀ ní Ramadan òun náà tún fa aleluya ó lè lọ mọ́kà kó ti pààrọ̀ eyín àáfà kó tún lórí òkè ọwà náà àwọn tó lọ ń pèsè náà lẹ́fún mọ̀nàfíkì ni ajọ́ kìrì ni o ó lè jẹ bàbá àdìní ó lè jẹ ìyá àdìní kódà ó lè jẹ mọ́mù mọ́sálásí bá a ṣe jọ ń kírun náà òun ni ó kò sàdúrà táwọn ológun ní bá fẹ́ ṣe ọdún tọ́lá fẹ́ ṣe anifásùn òkè Ìbàdàn òun ni ó sàdúrà bẹ̀rẹ̀ ó ní ìmọ̀lẹ́ òní káwọn ọmọ sọ̀rọ̀ gbogbo ẹni tó bá já sí pé mùnàfíkì ni ó ń ṣe Islam ó tún fi ó ń ṣe ìdíhárùlì Islam wà ìbòtọ́nù lìkúfúrì Islam ló gbéyàn síta ṣùgbọ́n tí wọ́n wà nínú ìkọ̀tọ̀ náà àwọn náà wà ní àwọn tí ó wọ̀ náà wà lọ́ọ́ sọ nínú mùsùlùmí àwọn ẹlẹ́sẹ̀ nínú mùsùlùmí náà wà ní àwọn tí ó wọ̀ ṣùgbọ́n àwọn ẹlẹ́sẹ̀ mùsùlùmí wá pín sí méjì àwọn ẹlẹ́sẹ̀ kan ń bẹ tọ́lọ́hún fojú fo ẹ̀ṣẹ̀ wọn torí pé dáadáa wọ́n ṣe kí ni o ó pọ̀ ju ẹ̀ṣẹ̀ wọn lọ wọ́n wọn iṣẹ́ wọn wàá mọ̀ àmàlẹ̀ kọ́fà mọ̀ wàá sí ìnòwò fàúmúrú hàwìyà nígbà bá débi àwọn ọkọ̀ náà nígbà wọ́n wá wọn iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ rẹ̀ fúyẹ́ iṣẹ́ ẹ̀bú pọ̀ ju kí ni lọ o iṣẹ́ rẹ̀ lọ ṣùgbọ́n kéèṣẹ́ bọ́ mùsùlùmí ni àmọ́ àmúti mùsùlùmí ní gbogbo àwọn ọmọ obìnrin àdúgbò ó ti fẹ́yún fún wọn lọ níṣẹ́ wo blue film ní wo green film àbá four one nine ní gbájú ẹ̀ hmm? gbogbo wa bù ṣùgbọ́n wà láìkè ẹsẹ̀ bọ́ ṣùgbọ́n sẹ́ẹ̀rì rẹ̀ kéré iṣẹ́ ẹ̀bù rẹ̀ ṣe ni o ó pọ̀ ṣùgbọ́n ìtọ́mọ bí ọmọ náà gún tóró ti wà ní àdíìsì ẹ tọ́já sí pé ìtọ́mọ bí ọmọ náà gún nínú yímánì tí bá bẹ̀lẹ̀ mi rẹ̀ kò ní ránù náà tí ọba ṣẹ̀bọ́ sọ́lọ́run irú àwọn ẹlẹ́ṣẹ̀ nínú mùsùlùmí tọ́já sí pé pe wọn ọlọ́run forí ẹ̀jì wọn dé lẹ́fù tí wọ́n fi ní wọn náà lẹ́fù tọ́lọ́run forí ẹ̀jì wọn dé kò gbé wọn wàdùjà náà wọ́n wà lọ sáàfù punishment nù náà irú wọn wá rè àsìkò tí wọ́n lò nù náà ọ yàtọ̀ ẹni tí ó sáàfù ẹ̀wọ̀n ọdọ́ rẹ̀ nù náà ó ní rẹ̀ ti o lọ

báyìí nàbí sallallahu alaihi wasallam níbi máa ń tọrọ lọ́pọ̀lọpọ̀ tí ó máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ làwọn bí yà ná Allahumma inni a'udhu bika min azabi jahannama wa min azabi al-qabri wa min fitinati al-mahya wal mamat wa min fitinati al-masihi dajjal níbo ni wa min sharri fitinati al-masihi dajjal nínú ọ̀rọ̀ wa gbogbo wa ni ẹjẹ́ lọ́wọ́ àgbà yìí bàbá dọ́wọ́ parí ọlọ́dásí ń gbà mí àwọn àdúrà kan lẹ́jọ́ yẹn ká kọ́ra wa pásìkò bàbá wa ìkánú ẹ̀ mo ti sọ yìí nínú àdúrà tẹ́lẹ̀ ká máa ṣe nù òun níbi àtàyá òun làdúrà tí mo kàtẹ́ ìgbógun ní ẹjá lọ́wọ́ sórí o wọ́n bẹ muslim wọ́n bẹ tó lè gẹ́ẹ̀sì káàkiri nínú àwọn tíra àwọn bẹ náà gáwù náà wà wíyà àbá kí làdúrà yẹn nínú òun wà ń bàbá ka àtàyá tata ka sọ̀lá tìbọ̀ ìníyà nínú àdúrà tẹ́lẹ̀ á máa ṣe nínú tàṣàwùdù wa ni pé Allahumma ìwọ ọlọ́run ìní àwùdù bíkà mò ń fi ọwọ́ àṣọ nínú àzáàdù jahannama lànàbí yánà jahannama wàmínà àdáàbìlì kọ́búrì ìyanu sàárè ọlọ́run làwà ń bẹ́ẹ̀ wàmí sítínátìlì máa yá wálìmọ̀mọ̀ àdánwò ló ń sẹ̀mí àti àdánwò tí máa tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà téèyàn bá kú ọlọ́run làwà ń bẹ́ẹ̀ wàmí sítínátì àlùmọ̀síhì àdàjà àtọkùnrin olórí ibú kan tí ó wà lópin ayé tí ó pè rẹ̀ lọ́lọ́run olójú kan ni wọ́n kọ́ káfara kèfèrí sí níwájú orí náà máa ń pè ní antichrist àwọn kan ò tún gbà yín gbọ́ antichrist dẹ̀ ń bọ̀ lóòótọ́ Sofie, Anabi, ìsá òun ni wọ́n pa mọ́sálà mi nìyẹn jọ àbá débẹ̀ àmọ́ wá sàdúrà ọlọ́run tó là wá di aburú mọ̀síù dàjà tó ráwọn èèyàn ó di lọ òrùkò látara ìyẹn fi hàn wá wa Muhammad sallallahu alaihi ó tún máa ń sọ pé òun bí ìyá kéde o ìyá ọba ṣe ẹwà tọ́lọ́ ti forí jẹ lèyẹ́ kí fúnra lẹ́gbẹ̀rẹ̀ ọlákà mọ́ tàkọ́dà ọmọ ìbámbí wà máa ta àkà wà yìí tí mọ̀ ní àìnáta wà àlẹ́ìkà wà yá di yàkà siratan mustaqim. dẹ́sẹ̀ gbọ́dọ̀ tó ríjà náà wà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ànábì ó tún máa ní wọ́ọ́lọ́ làmì bìí yá já ànámà làmì bìí yá sàárẹ̀ ọlọ́ àwa náà tọrọ làwa bìí yá já ànámà o làwa bìí yá sàárẹ̀. ìyá ní bẹ nínú náà fún àwọn tí ó wọ àwọn ọkọ̀ bú àwọn ọkọ̀ tí máa ń dẹ́rù báyàn àwọn ọkọ̀ tí ọ̀dá àwọn ọkọ̀ tó yẹ kéèyàn gbọ́gẹ́ kéèyàn fẹ́ lè kó sẹ́nu kí ló dé ah ọkọ̀ ọ̀nà tí mo gbọ́ ni ẹ̀rù bà ni ṣùgbọ́n lónìí kọ́lọ̀ kó lé kó ni àti ti yín ka àwọn ayé àná lónìí àsunkún mọ́ àwọn máa ń wọ́n máa ń sọkún ìbẹ̀rù ọlọ́run máa ń lé okun fún wa àfà nínú ọkọ̀ tí wọ́n pe iná gangan òun ni iná gangan fún rẹ̀ iná o gbogbo aláti mọ̀ iná ti lé ayé yìí bó ṣe wà náà hadith one over seventy iná àtọ̀dọ̀ ọlọ́run ni jama ẹ wo iná ilé ayé ta ló tó bẹ́ẹ̀ tí ó nìkan ju òun sínú oven búrẹ́dì tàbí cooking gas pé ká ara ju òun síbẹ̀ ẹ̀sìn òun lásán kọ́ wà bẹ́ẹ̀ fún wákàtí kan gbogbo nọ́tà ẹ lè rò pọ̀ lágbára jùlé ayé pẹ́fù lẹ́dà sí ni ó táyà mọ́tò ni ó one over seventy tọ̀dọ̀ ọlọ́run despite pé náà ti lé ayé kọ̀sẹ́ tí wọ́n bí dá tí ò nìkan jó òun bẹ̀ àwọn ibi sílé ti jóná ẹ̀rí báwọn èèyàn ṣe dúnlé tí wọ́n di rádaràda kọ́lọ̀ ń kójọ kọ́ sàánú èmi àti yín iná ọ̀tọ̀dọ̀ ọlọ́run kèé ṣe iná kẹtẹ́yìn olóhùn láyà ta ni ọ́ iná tí ó jọ kò sì ní pọ́ lóòótọ́ wọ́n sì máa pààrọ̀ awọ rẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ àáfà ni wọ́n máa ń pè ní ànáwù tá a bá lọ wo Suratul Baqara Quran chapter two verse twenty four ọlọ́run sọ ilé ibi tí mò ń lọ́pọ̀ ìní máa kóòtù àwọn àyà yẹn ọlọ́run ní fàyín láwùtẹ̀ fàálù wà láwùtẹ̀ fàálù fàtàkù náírọ̀ fàtàkù ànáírọ̀ alẹ́ ti wà kúndú á ànáṣú wà láìjáàrọ̀ ìdá lè kàfìrí tẹ́ẹ̀tì tí mo sọ lẹ́ẹ̀kan ọlọ́run ní tọ́ba níbẹ̀ o ẹbẹ̀rù náà o iná tó jẹ́ pé èèyàn àtòkúta láàfikò èèyàn àti kílápé òkúta akọ sẹ́nu pé téèyàn bá lo igi ilé ayé tí igi bá kẹ̀tàn ẹ̀wù gbogbo náà ṣe rí ṣé igi wá lẹ́gbẹ̀ẹ́ òkúta nígbà tí òkúta bá kẹ̀tàn nínú iná yóò mọ̀ wá ràn mú tókúta ó sì rẹ̀ gidi àtẹ̀yàn ẹ̀jẹ̀ ọmọnìyàn ni wọ́n dàbí petrol dọ́nà ọlọ́mọdé ni àti yan wọ iná iná ó jò kèfèrí yóò jò fún ṣùgbọ́n tó tó mú nǹkan mímọ́ lọ́hùn iná èèyàn àtòkúta níwé ẹ̀kọ́ kí ọmọ wa ràn ọlọ́ọ̀ni ẹ̀bẹ̀rù náà yẹn ọlọ́run pè ní anáàrù ní kùnrin àtàfàtú verse ó tún pè ń bẹ̀ láwọn ẹ̀kọ́ míì tí ọba sí kò ẹlẹ́kẹ̀ẹ́jì alìjẹ̀hìn alẹ́ alìjẹ̀hìn ọlọ́run pè ní alìjẹ̀hìn láì mọ iye ọ̀nà nínú kùnrin kálọ̀ kùnrin àtàfàtú verse one nineteen ẹlẹ́kẹta alìfútọ́mọ̀ kàlà làyúmbàbá ná ìlọ̀fútọ́mọ̀ wà máa dìrọ́ọ́ká mẹ̀lẹ̀fútọ́mà náàrù lọ́rí alìmọ̀ọ́kọ́dà alẹ́bí ìtàtọ́lẹ́rù alálẹ́ afúnidà iná ààrẹ ìmọ̀ọ́sọ́dà fi àmàdé fún mọ̀tàdà ọlọ́kọ́ lè ní àti ní alìfútọ́mà iná tí ó jó yẹn fọkàntọkàn táratára tẹ̀mítẹ̀mí ti gbogbo ara ti gbogbo ara iná burúkú ni kọ́lọ̀ mọ́jà àwọ̀ àfẹ́yìn iná tí ń jó blazing fire iná tí pé sẹ́ẹ̀fẹ́ náà lé ayé tó bá dorí mọ̀tẹ́nì kankan ọ̀bá pa kí ní ọ̀padà tẹ̀lé sí wàhálà yóò sì yọ wàlẹ̀ iná ilé ayé kódà kó mú gbogbo àdúgbò nígbà tí ọ̀bá ní ní ìtìrì tí ìtì iná tó jẹ́ pé kò sí pé píìkì ibi tó gbóná dérè ibi tí nǹkan gbóná bí ayé rẹ̀ lọ́dọ̀ pé this is the peak of kíní kanu sáyẹ́ǹsì ẹ̀ ń ayé fi wọn ibi tí ìsìlédé kò lé wọnú ń jà o yóò dé irú bẹ́ẹ̀ ní rí o torí kò sí bẹ́ẹ̀ sílé wọn tọ̀dọ̀ ọlọ́run o ọlọ́run náà ni o yóò jó wọn kò yóò jó wọn bàrádì gbogbo ara ní òtì máa jó wọn ọlọ́sọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ forty two verse seven fàrí kún fi jannati wà fàrí fi sẹ́yìn níbo lè ara àwọn tí ó náà ń gbọ̀ bá dé bí ọlọ́jà ara àwọn tí ó dé èèyàn o ẹ̀yin tẹ́ ẹ bá máa ń jẹ dúkìá ọmọ òrukàn bàbá kan kú ọkọ̀ mọ́lẹ̀ ilẹ̀ rẹ̀ kọ́sọ́ọ̀dì yìí lọ́wà ẹgbẹ́sẹ̀ ina na náà yá kùlù náà mú wàhálà ìyàtà amágúnmá ọlọ́ọ̀lẹ́yìn tẹ́ ń jẹ dúkìá ọmọ òrukàn ogún àwọn ọmọ ọlọ́mọ ẹbí ń jẹ ẹgbẹ́ tẹ̀lé ẹtàlẹ̀ bàbá wọn rẹ̀ àpò tí yín ọ̀nà wà láwájú ọ̀nà ẹ lọ dá owó ọmọ òrukàn padà fún wọn ẹ sùn ẹkún gbèdé àlùkìámà ọlọ́ọ̀lẹ́yìn ń jẹ dúkìá ọmọ

wàhálà ìfòòró etí ń jẹ́ sàmúmù iná sàmúmù kálọ́wọ́ rájàpá fifty verse 7 seven ọlọ́run sọ̀rọ̀ sàmúmù yìí bẹ́ẹ̀ jahannam ọlọ́run pè ní jahannam náà láì mọ iye ọ̀nà nínú kùránì àtàdé irú ẹ̀ láyà sọ́ọ̀tù ìbájí náà kùránì chapter ninety eight verse six tọ́lọ́ nínú lẹ́bí náà tábàlù jahannama khalidina ulaika hum sharrul bariya jàmẹ́ ẹ̀jẹ̀ abala àbùtọ́rọ̀ lórí wá àtìlẹ́ lẹ́yìn sẹ́ẹ̀rí gbogbo ẹni tí èbá ṣe mùsùlùmí yọ wọ̀nà lọ́dọ̀ ọlọ́run ẹn kò sí mọ̀jà àmàlà ẹ̀mọ́jà àmàdọ́gbọ́n sọ pé ẹn káti ẹ̀pẹ́ sọ èmi kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ náà fura ni torí pé jésù fúnra rẹ̀ jésù èsè kírísítẹ́n mùsùlùmí ni jésù tó o bá fẹ́ prove ẹ̀mí kírísítẹ́n ni jésù níjọ́tọ̀ bára yìí àtọ̀máyé for comparative lecture kẹ́ẹ̀tì àwọn akádìbò gbogbo àwọn tọ́mọ̀ nípa báìbù ẹ̀jẹ̀ àmọ́ kírun láti gbà àwẹ̀ láti kódà láti lò jáàbù báìbù ṣèlú làwọn catholic dẹ̀ máa lò ìjáàbù lẹnu bíbélì gómìn tí ọba lè borí kọ́ parí ẹ̀ kòdòrò láwà ní tí wéyàn lẹnu báìbù ìsìkẹ́ẹ̀lì aṣọ ẹ̀yẹ bíbélì pé láwà ní ọlọ́ọ̀ni ibẹ̀ lẹ́bí ibẹ̀ káfàrú àwọn tó ṣe kèfèrí àwọn ní alìlì nínú àwọn tá a fún ní and Jews àtàwọn ẹlẹ́bọ tí wọ́n àwọn òtí kankan òòtà náà ń ṣe òkè ìbàdàn náà ń bọ òṣogbo náà ń ṣe ti wọn mìíràn wọn bá kí náà bá kí ẹgbẹ́ ẹgbẹ́

ẹnìkan ò lè sọ pé kiri yóò wọ náà ṣe kiri yóò ti ẹni àbí kiri yóò lọ ẹ̀yin àbá àti ẹ̀bà nímọ̀ ẹ má dà sọ́rọ̀ ẹ̀sìn ẹ má dá wákà yín lóde kẹ́ ẹ má gbowó jálà bí ẹ wáyé wá gbà tó bá ti di bí ọ̀rọ̀ ọmọ ẹ dákẹ́ nu yín ọ̀rọ̀ ọmọ kìí ṣe tá a fi máa ń gbá ojú rẹ kèfèrí bóyá kèfèrí mi gan ọba ti gbà fúlàmù ẹ̀yin lẹ́sẹ̀ kí ni o lẹ́sìn wọn lọ́nà ẹ sòdodo fún wọn pé ìlànà bẹ́ẹ̀ ń ṣe kìí ṣe ìlànà tí Jésù mú wá nìyẹn ìlànà Jésù ká kírun ká gbáwẹ̀ kóbìnrin ó borí káyọ zaka gbogbo tá à ń sẹ́nu islam ìlànà jésù nìyẹn èmi gba jésù gbọ́ jésù sì padà bọ̀ lóòótọ́ yóò padà wá gẹ́gẹ́ bí mùsùlùmí kéde àti kristẹ ọlọ́run òbí jẹ́ fèmí láyé gbà náà torí báwọn olórí ibú ni ó kù ìjọ náà láfẹ̀ fún mu sáá ńlá aláṣẹ rọrì náà àwọn olórí ibú ni ó pè yẹn díẹ̀ ní ọ̀dọ̀ lórí ilé ìjọ náà kọ́lọ́kọ́ lè ní àti yín. afọ aláwọ ọkọ náà òun ni sì jù kàlà iná sì dábàlì fún jáàrì làfi sì jù sọ́tùlùmọ̀tò fífi ayẹlẹ́ ìkẹfà nìyẹn sàkọ̀rá jàmbá tí mo pè é sàkọ̀ ọkọ̀ tó ń pe iná òun ni sàkọ̀rá ẹwọ́ ọkọ̀ yẹn gan iná tó yàn ọ̀rà abẹ́ dàmùdàmù iná burúkú ní jẹ́ bẹ́ẹ̀ àwọn wo ni ọ̀wọ́ àwọ̀ sàkàrà ẹ máa gbọ́ sọ́lọ́ ọ̀rọ̀ sọ ní kùdà seventy four verses forty two fifty six ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run tó àwọn mùjìrìmù àwọn tọ́ọ̀gì àwọn ọ̀tá ọlọ́run àwọn agbẹ́rùgbẹ́rí kí wọ́n fi ẹsẹ̀ tọ́lọ́run gbàtà wà lé ayé gan kí lọ́rọ̀ wọn náà wọ́n mọ̀ àfihàn bí bàbá ìran máa ń fàlákà kún ìsàkọ̀ kí ló dé tẹ́ wọnú náà sàkọ̀rá yìí kọlu lámnákùmínà mùsọ̀lì wọ́n láwẹ̀ kírun gbogbo ẹni tí èbá kírun iná wò ní ọwọ́ iná sàkàrà ni kọlu lámnákùmínà mùsọ̀lì wà lámọ́nàkù nọ̀tẹ̀ ìmọ̀ lìmẹ̀sìkì àwọn èèfún àwọn olòṣì lóúnjẹ ìwọ tó ọba láwọn débi pé ọlọ́run ṣàánú rẹ olòṣì lèmi tí mò ń sọ̀rọ̀ olòṣì ni wọ́n tó ń gbọ́ ni ìgbẹ́ni tó lówó lọ́jà àwọn kan lọ. àwọn kan lè jẹun lára mi mo lágbára kí n fún wọn ní ráìsì kóńgò mẹ́wàá nínú àwẹ̀ èmi àti fámìlì mi nìkan àwa ń gbádùn mi ò rántí àwọn opó mi ò rántí àwọn ọmọ òrukàn mi ò rántí àwọn tí iṣẹ́ wọn dagun mi ò rántí ẹni tí ilé rẹ̀ wó mi ò rántí ẹni tí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ kìí ṣe pọ́ lẹ́ni àdánwò kan ló dé bá mi ò rántí ẹni tó sọ operation fún ìyàwó ẹ̀ tó sọ di kíni ó lò sí. wà lámúnákù ló tẹ ìmọ̀lẹ̀ ní skin àwọn òkè ń ra àwọn olòṣì lọ́wọ́ ni wàkúnnáànà kúbù máa lọ́kọ̀ ìdín wàkúnnáànà kúbù máa lọ́kọ̀ ìdín. sẹ́rí àwọn tiwa a máa ń sawẹ́ wa

ọlọ́mọdé àwọ̀ iná làzọ́ fàádárìtùkún náírà tàlázọ́ láyà ṣùláhá ilà làásùkọ̀ àwọn olórí ibú ní ọ̀wọ̀ náà náà yẹn ọlọ́mọdé ní àtìyàn ọ̀wọ̀ jẹ́mọ́ ẹjọ́ gbogbo àwọn ọkọ̀ ìwò ló dá bẹ́ẹ̀ òyìn iná torí ti lọ́pọ̀ kákọ́ parí ọ̀rọ̀ nánà ọ̀rọ̀ àbújá náà láti sọ̀rọ̀ ìkọ́lọ̀ jẹ́ jẹ́ tó bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀. ṣé wá rí ilé yìí àfọ́ àníròyìn ikú ni ìròyìn tí ò sé máa sọ òun ni tí ó máa ṣẹlẹ̀ nínú ọ̀nà àádẹ́rò díẹ̀ níbẹ̀. alákọ̀ọ́kọ́ nínú tí ó máa ṣẹlẹ̀ nínú ọ̀nà ẹgbẹ́ kákọ́ gbọ́ dáadáa ilẹ̀kùn méje òun ilẹ̀kùn tó wọnú ọ̀nà ilẹ̀kùn mélòó ilẹ̀kùn méje àwọn ẹ̀rí pọ́ọ̀lù ní eléyìí pínlẹ̀kùn méje òun lọ́wọ́ lóhùnmá. fẹ́ẹ̀ wá rí ilẹ̀kùn yìí la ilaha illallah wíwọlé sínú ọ̀nà gangan alálùkáàfìrí nàgá ìrùyẹ̀sẹ̀ kìí ṣe tọ́rọ wọn gbogbo àwọn tọ́kọtọ́ lọ́rùn yẹn ìjọ òṣèjà ìkàmù òníran fún wọn inú ònira inú wàhálà inú òkú lónìí torí pé ilẹ̀kùn àti wọlé gan-an inú harara ṣídágùn harara ni sáàbáwọn ìgbẹ́jọ́ èèyàn fẹ́ gbàbẹ̀ wọlé yẹ́ ìlú bí kéèyàn fẹ́ gbàbẹ̀ ẹnu ó kò búrẹ́dì kọjá kí ni tó kọ̀ sí ìlú bẹ́ẹ̀ kí wá ní jọ́ kò búrẹ́dì lẹ́gbẹ̀ẹ́ lọ́jọ́ àti kó wọlé gan wàhálà ni ilẹ̀kùn tó sì fẹ́ gidi ni ooru tó sì wà níbẹ̀ àbá ní ìdá kan ìlọ́pọ̀ jùs áfírín sàbọ̀ẹ́ ìkan nínú ọlọ́pọ̀ sẹ́wọ́ntì ti ọ̀rọ̀ òun ní tayé bá fi rè ibẹ̀ ni wọ́n máa wá mú àwọn kèfèrí tí wọ́n máa gbá wọn lójú ọ̀rọ̀ tó ní wọ́n ti fẹ́ wọlé ee tàwọ́ táwọ́ ẹ bá wò bí obìnrin tí wọ́n lọ́pọ̀kọ rẹ̀ tí ò lè tí wọ́n ti wẹ́dí ìtọ́pọ̀kọ rẹ̀ bó ní mẹ́sẹ̀jì ẹnìkan lórí ọkọ̀ ẹ̀ nígbà wọn dájọ́ ọkú fún ẹ bá wo fídíò rẹ̀ ṣe léèrè fídíò kìrìsì yẹn ẹ ní fáwọn security kìíní agídí náà ìgbé kìíní o kọ̀fẹ́ lọ kọ̀wọ́ dáàmú o kọ́kẹ̀ wọnú mọ́tò kọ́mọ́ sí lọ síbo inú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ó ti kẹ pa wàhálà dé ìyá rẹ̀ wá bú sẹ́kún ọlọ́fúnmọ́ jírí ní sí mùsùlùmí ìbátì ìyá rẹ̀ bẹ̀rẹ̀ mùsùlùmí gidi nìyá yẹn ọlọ́ọ̀kú lè wàdúrà tó ti kọ́la ọmọ rẹ̀ kọ́mọ́ pamọ́ ìwọ náà làmì inú àdánwò yìí ìpàdánwò ìyá máa ṣe ìpàdánwò ọlọ́ọ̀ lè wàdúrà sí àwọn ṣe kókú la ọmọbìnrin ṣùgbọ́n kí la fẹ́ lò ìjọba àwọn òyìnbó wọn ló dá àdámọ́ o kí lórí kọ́tẹ̀ ṣe ẹ̀wọ̀n kẹtọ́ àti ìwọ̀ ẹ̀wọ̀n mọ́tò tí ó gbé lọ síbo ẹ̀wọ̀n òṣèlè tó kẹfẹ́ rí òrùfẹ́ wọn náà wọ́n kò ìdìbò lè àbá òdúrọ́ gidi wọ́n kọ́mọ́ lórí burúkú ara ni torí àgìdì ni wọ́n jẹ́ bẹ̀ ọlọ́pàá ṣe níbi táwọn lọ ẹlẹ́kẹ̀jì àbá àdítọ́lá ti kẹ̀lé nígbà tí wọ́n ní ọ̀nà tán ẹjá máa wo àwọn operation bú sí ọ̀nà ṣẹlẹ̀ náà náà àkọ́kọ́ pààrùn àwọn àdíìsì pọ̀ ákẹ̀ ìsáwá rí pé ó kò gbọ́n pọ̀ táwọn fẹ́mọ́ pa ákẹ̀ wọn sàlàyé tọ́wà ní ẹni torí ìta ń lọ yìí àwọn tọ́wọ̀ rájú mi jẹ́ ìrẹ́jú sí kejì àsìkò sílé ìgbàwáká ẹ̀dọ́ ti gbogbo ẹ̀. àbá ní inú iná pẹ̀láwọn àdíìsì tó wáyé inú iná jìn pọ̀ débi wípé mùsùlùmí àdíìsì tí wọ́n bá mú hajjá tó bá mú òkúta tọ́wọ́ àjù sínú iná yáwì sánà láàyè sí ní ìlà káàyà òkúta ni ọmọ jẹ́mọ́ ẹ̀jẹ̀ gbọ́ mi atámọ̀ òkúta ṣẹ́ẹ̀bí tí ìyẹ̀bá ju òkúta látòkè fọ́ọ̀sì ló fi máa lọ sálẹ̀ tó bá wá ju òkúta látòkè níbi fílẹ́jì dé láàrin seventy years òkúta ò ní dé ìsàlẹ̀ iná ah, àìjẹ̀mọ́ ẹ̀gbọ́n tí mo sọ yé iná láti òkè ẹ̀rọ kòkó àrùn ìbàdàn tí ìyẹ̀bá ju òkúta láti kòkó àrùn twenty five story building Over ten seconds òkú bá ti dé sálẹ̀ ibù five seconds. àtẹ́yìnbẹ́ ibi tó dìde ọmọ náà ráyè mọ́ wọ́n ráyè mọ́ nàyẹ̀nú dáàná mọ́ tí yàbá jẹ́ muslim tó bá sáré láti muslim o tọ́rọ̀ níye tó sáré dé bódìjà láti bódìjà ó sáré dọ̀yọ́ látọ̀yọ́ ó sáré dé lọrin àti lọrin ó sáré dé náíjà àti náíjà ó sáré dé kaduna àti kaduna ó sáré dé kano àti Kánò ó sáré dé jìgáwá àti jìgáwá ó dé Damaturu àti Damaturu ó dé ẹ̀rọ ìdúkù rí wọ́n tún dá padà sí Ìbàdàn torí gbogbo ibi tó ti ń jẹun kèéfì jẹ five percent nínú náà ilé jẹ ìpọ̀ ọlọ́mọdé àti ọwọ́ mi tí wọ́n bá ju òkúta láti òkè báyìí òkúta yẹn wá rìn lọ for seventy years kò ní dé balẹ̀ nínú náà ààyè tó jí ń pọ̀ tó fẹ́ pọ̀ nínú náà èyí ò dèdèrè kọ́ wà sọ pé ah ibi tó ń fẹ́ lọ́n dé láì ọlọ́run sì dìínú ju òun nù náà ni òun ọ̀kẹ́ pọ̀ sẹ́yìn náà láì yóò bá dáwìdì náà èyí ó sì mà pé ọpọlọ rẹ ti kú kú fúrù ti jẹ́ pọpọlọ rẹ ó ṣe kí ni o ó ti jẹ́ kó dundú dé wà láì ò lè bọ́ sínú àwùjọ náà bí wọ́n ṣe jù ọ sínú náà tó o bá sì róòlù òróòlù ìmọ̀ náà ló fi róòlù o iná tí wọ́n ti fi òkúta ẹ̀jẹ̀ rẹ ti di pẹ́trò àwọn òkúta kìbúrì pàtàkì ẹgbẹ́ ìbàsí ìfẹ́ sọ àwọn òkúta akọ tó lé gidi òun ni wọ́n fi kó iná sórí bó ṣe ń rọ́ọ̀dù lọ tó ní ẹ̀yìn náà lọ́ọ̀bọ̀ sí òní bọ́ sẹ́yìn iná seventy years àkọ́kọ́ tó fi róòlù èdè sálẹ̀ iná èdè bo ó tún wá dé sálẹ̀ lẹ́yìn seventy years wọ́n tún wá fẹ́ seventy years ní ìní uncountable years ló sì lò náà fẹ́ sọ́rọ̀ ìbájọ́ mọ́mọ́ náà jẹ́mọ́ ẹ̀jẹ̀ fáwọn iṣẹ́ tí ó yà wọ̀ náà àfáà ní atikọ́lí bí náà fèsì tó sáàrí àbáàrí ọ̀dà fẹ́ wá rẹ̀ tí ó wọ̀ náà kìí ṣe ara fún kúlù láti wọ̀ náà jẹ́mọ́ ara ilé yìí ò lè jìyà ara tẹ́tẹ́tẹ́ bá sálàdà ní ìfẹ́ àdó òkè wọlẹ̀ ara tí ò lè jẹ́ irin gbogbo àwọn mẹ̀lẹ́kà tí wọ́n kọ̀ wà náà náà ọlọ́run dá wọn láti bèrè ìbínú ọlọ́run sì dá wọn lẹ́ni tí ọ̀la àánú lójú gìlágún ṣìlá láyé àsúnà lọ́ha na àmọ́rọ̀ wùm wáyé fàwọn tẹ́lá òmìnir kánú náà tó bá ẹjọ́ tó yọ lóhùn tí ẹ ta wọ́n kọ́ra lù ọ́ pélése tó bá kó dákẹ́ tó ọ̀bẹ̀ wọ́n ó tó rógo ìtọ́lọ́ fi dáwọn ẹni pé 24/7 kọ́mọ̀ ṣe kí ni o kọ́mọ̀ bímú àjọba ẹ̀gbọ́n tí mò ń sọ yó ẹ bá tẹ̀lé àwọn láàánú lójú irú àwọn ọmọ tọ́ọ̀kì tó wá rè bọ́n ṣe ya wèrè tóun ìlú ìrí àfà ẹni ọlọ́run la sì gbẹ̀yìn sí torí bẹ́ẹ̀ jẹ́ àfà ní o ọyẹ ká gé orúkọ yẹn bọ́ọ̀lẹ̀ ni orí yìí ti sí lọ ni ẹ̀yìn náà wọ́n bá wọn dá sóṣè ọyá àfà ìmọ̀ ìbájú torí bẹ́ẹ̀ jẹ́ àfà ní ọlọ́run àfà ẹ kò rí dọ́kẹ́ lọ́ọ̀bá láàmú lójú wà láì àwọn mẹ̀lẹ́kà tọ́lọ́ kó sínú ọ̀nà wọn ò lè sàánú ọmọ ẹ̀ná for a second ìbínú ni gbogbo ọgbà ìbínú ni sábà fún ọ ní 14 ìbínú tó bá ròòlù rẹ tó bínú jù ọ tó lọ́bọ̀ sí ẹ̀yìn àlùjẹ jẹ́ ànábọ̀ ọ̀bọ̀ náà àlùjẹ náà ó dìbí tọ́bọ̀ sí jọ náà tó bá ti tọ́lọ́ tó bá bínú jù ọ báyìí tó forí kan àwọn òkúta anú jẹ́ ànámọ̀ ìbí ọ̀sùn mọ́ ọ̀pẹ olórí burúkú rẹ péyà tó ti padà ìbínú ni wọ́n mọ̀ bí gbogbo ògbà àwọn mẹ̀lẹ́kà tí wọ́n sọ́nù náà ìwé èlò pankẹ́rẹ́ ìjọba ìwé èlò kíni wọ́n èlò kíni wọ́n èsì ìlò kòkòkò sẹ́ẹ̀mọ́tọ́ máa ń lò irin jẹ́mọ́sí náà máa lò òdúrọ́ orin gidi òdúrọ́ kí mo pè ẹ wo àwọn arìtẹ́ǹtì tá a fi jókòó irin kọ́ lélẹ́yìí ìfèrè lélẹ́yìí pipe tó bá wo irin gidi àwọn irin òrìjínà mọ̀lẹ́kà tí ó gbẹ̀gà ẹwọ́n tó jìláàtú ṣìdá àwọn mọ̀lẹ́kà bá nípa láyà bí ra òpó náà tó bá tó 1 million ọwọ́ kan ni mọ̀lẹ́kà yóò fi gbé yóò fi fọmọmọ̀ náà lórí Ẹgbẹ́ ọmọ lórí, àbúlọ́rí gbogbo náà rí bàbá wà ní ayẹ́tẹ̀ ìkírù ń kọ́. Ẹgbẹ́ ọmọ lórí, bàbá fọ́ ọmọ lórí yẹ́ orí òun ti fọ́, orí rẹ̀ ti fọ́. Ó tún sọ̀rọ̀, ẹ̀nà rẹ̀nu gbogbo ẹni rẹ̀ jábọ́ lẹ̀. Àà, ẹni èmi ti jábọ̀, ó tún sọ̀rọ̀, kó fà ẹtún kọ̀mọ̀ lójú. Ó ní mo dáná, wọ́n tún kíbọ̀ ló yẹ́ yóò tún jáde lẹ́yìn rẹ̀. Ó ní tèmi ta, wọ́n tún kíbọ̀ lójú ara. Ó ní mo dáná, wọ́n tún fọ lẹ́sẹ̀. Àfà, wà láìjọ́ lórí bí mo ti sọ yìí lọ yóò tó dúró fún mo sẹ́fà láyé ẹ̀ lọ irin ni wọ́n fi máa ń náà yàn àwọn èlò pankẹ́rẹ́ torí pankẹ́rẹ́ ò lè ràn yàn bí lálẹ́ ò lè ṣe kí yọ kó lè dùn yàn irin ni ẹ wá máa wò ó ẹ tó bá lu ti ẹ̀ta ní ìsìn sẹ́ẹ̀kì nílé ayé tó bá lu yàn ìyẹn lè lu yàn kú tó bá ti lu yàn kú mọ́ sẹ́ẹ̀kì kò lè fíìlì tẹ́ẹ̀mà torí pẹ̀lú pé kí ni o bàdánná jùlọ dáná dáyé rà á lè yẹ dúró kó làá dáa òní kúrú dáàmì náà ọlọ́mọdé àti yẹn wọlé àwọn tó bá wọnú òní kúrú ẹmọ tí ọmọ wa fẹlẹ̀ tó bá ti lu awọ kàtà tí wọ́n ti lu awọ eléyìí tí wọ́n lù sẹ́lẹ̀sẹ̀fẹ́ ẹ̀lẹ́ olórí burúkú ni torí pé awọ tí ó wà lára wa awọ tí ó nìpọn ni níbi tí kálukú tòbí dé sẹ́ẹ̀rí kèfèrí ọlọ́wọ́ jẹ̀ ká mùsùlùmí náà tóbi náà lùjẹ́ náà mọ̀ mọ́ àfihàn àgbẹ̀sẹ̀ ara yóò gbé wà lùjẹ́ náà ara tí ò lè jẹ odidi kòkó àwọn sòsáìtì kìí tara kún kúrì láì wà lùdẹ̀ náà ara tí ò lè gbádùn ara tí ò lè bókè ìsinmi láti ìgbà tí ọmọ ẹ̀yà pẹ̀ sára wá lé lẹ́yìn ara tí ò lè jẹ odidi ràkúnmí lẹ́ta tán ara kún kúrì ká ìwà lùdẹ̀ náà á ga bá sára ni kèfèrí náà ìjọba ìjẹgbọ́n mi yé kèfèrí ẹyọ kan yóò fẹ́ tóbi tó bá dẹ̀ àfáà ní láàrin èjìká ọ̀kan sí èjìká òsì kèfè ràkùnmí tó bá lè sáré jù àbí ẹsẹ̀ tó bá lè sáré jù ọjọ́ mẹ́ta ní òfìsà jẹ́mọ́ jẹ́mọ́ túmẹ̀ they will be very very bored ẹ̀rí wọn fàákì gan so kèfèrí kan lè sara tó láti muslim síbi irú ọ̀yọ́ ó tó kéré gan torí pé ràkùnmí tó bá lè sáré ó lè sá Ìbàdàn sí Kánò láàrin ọjọ́ mẹ́ta kẹfẹ́rí kan lè sara tó láti Ìbàdàn sí Kano yóò sara tẹ́jì kárì ọ̀fẹ́ gidi lájọ pé ibi tó lọ ń dá àwùjẹ mẹ́ àti nẹ́sì làákà ìwà ò lè gbé bọ́mọ tó wà ní oyún bí òṣèlè gbọ́lé ayẹyẹ ìgbà tó bá délé bẹ́ẹ̀ ni wọ́n wà máa jẹ́ ń yà tára tó bá jáde pé àwọn kan ti gbó ọlọ́run ẹ fi àwọn eléyìí kò ẹ tó fawọ́ tọ́tọ́ sí lìyẹ burúkú làádá kíyàwó lè fẹ́ kí ni o kò lè tún kéfèé àti mùsùlùmí tó wọn náà bá tún tọ ìlànà wọn ọlọ́kọ́ lè ní àfihàn àfáà ní àwọn tí wọ́n wà fi sára wọn náà màsírọ́tù sàlábà ti àjáàmù náà ni àwọn tó jẹ́ pé ibi tóun náà ti dé ìrìn àjò ọjọ́ mẹ́ta yìí kìí ṣe àwọn kúkúrú eré kìí ṣe àwọn pàmò àwọn pàmò lélẹ̀ àwọn kẹfọ́ irin tó jẹ́ pípa kẹ́rẹ̀ ò lè ra ara tí mo ti já àná mọ́ irin ló rẹ̀ kí ni wọ́n fọrin mọ́ lórí wọ́n fọmọ lápá tí yóò yóò ti máa jìyà ní ẹ̀ ah, ọlọ́run ní àti yín bẹ́ẹ̀ ṣàrọ́ọ̀bù wà tó ààbò àbá lórí bí mo débọ̀ máa ná okùn tí wọ́n máa jẹ okùn tí wọ́n máa mọ sọ̀rọ̀ dájú tí wọ́n ti ẹ̀kọ́ ah, ti àjẹsẹ́yọ̀ àáfàá ní ká tó lọ bí tí wọ́n jẹ́ tí wọ́n mú orí ibú kan tó ń bẹ̀rẹ̀ fún kéèké sẹ́ẹ̀mù orí ibú yẹn àwọn nǹkan olóró ọmọ sàmùtẹ́nu náà gbogbo ẹni tí èkìrùn lásìkò àbẹ́ni tí èkìrùn lásìkò òun ó sì láwọn àkèké ibi kèé fi àkèké kọ́píọ̀ kúkúrú bẹ́ẹ̀kẹ̀ fọwọ́ pa o àkèké ẹyọ kan ó lè bẹ́ẹ̀ tóbi tó gbogbo ọ̀yọ́ sí èkì yìí kèé fà kéèké kúkúrú ní ọ̀sà ọmọ ẹ̀nà jẹ́ o kò lè mọ nítorí awọ tọ́lọ́ fún awọ séèyàn ti lè rìn jọ́ mẹ́ta ní o akéèké tó tóbi mọ́údì àwọn ejò forban àwọn ejò ńlá python kìí ṣe small small snakes python àwọn òjòlá àwọn ejò tó tóbi mọ́údì ejò tó dá sí pé orí rẹ̀ nìkan ó lè tó gbogbo nàìjíríà ẹlòmí ọ̀rọ̀ bá ẹ̀ zagire ọlọ́pàá ọlọ́run tẹ́lẹ̀ àfihàn wọná mo ti lọ bá afilẹ̀ gbọ́ yé pé ọmọ tó wà náà ọkùn lójú rẹ̀ kùn ní ẹ̀ ló fẹ́ kí ni o ló tóbi àbáyé tóbi tó báyìí ààyè ní ìlàlùjọ náà ti náà wà sẹ́ẹ̀rí ètò bí ṣe ń sákèsè rí jẹ́ kọ́sà ètò ọ̀sàjẹ́ ètò bá sàjẹ́ ní orí akéèké lè sàjẹ́ lẹ́sẹ̀ ètò tó sàjẹ́ lọ́rùn akéèké sàjẹ́ ní kókósẹ̀ ètò sàjẹ́ ní dodo akéèké sàjẹ́ lórókún bí wọ́n ṣe ń sàjẹ́ lókè ni wọ́n máa ń sa ní kiri o ìsàlẹ̀ owó òkú máa dé bá òun bá òun orí òun burú o wàhálà dé bọ̀ òun òun òṣètọ́ ọlọ́run láyé o akéèké ọmọ ṣàjẹ ejò ọmọ ṣàjẹ àwọn nǹkan olóró mi fà àtún lè ròyìn tọ́lọ́ ti fi sínú ọjà àná náà yọ ọmọ ṣàkètè rí jẹ ìjọba ẹ̀rọ gbàgbé oúnjẹ ìyà irú ìyàwó náà jẹ kí náà fi nà ìrìn kí ló ń bá jẹ akéèké àti kí ni o ejò kọ̀ọ̀kan ní rántí pé ti ń pa òun náà ṣùgbọ́n torí kórí ibú rẹ̀ ó lè pọ̀ yóò tó wá máa jẹ nǹkan bú nínú náà torí pé tọ́lá tó jẹ náà yóò ní wàhálà dé gbogbo kí ni tí ó máa jẹ inna shajarata zakum ta'amul asim kalmuli yagili silibutun kagoliyil hamim ọlọ́rọ̀ yìí tí wọ́n máa jẹ sẹ́ẹ̀rí nínú ọjà ànámà gbogbo àwọn tó bá jẹ́ olórí burúkú ń bẹ nǹkan alákọ̀ọ́kọ́ ìdí ẹlẹ́gùn ni wọ́n máa jẹ wọ́n ní bá jẹ́ kí yẹn àwọn mẹ̀lẹ́ká ó kọ́ àwọn orí ẹ̀bùrú ní kí wọ́n jẹ́ wọ́n ní ọjọ́ sẹ́ẹ̀rí wọ́n kó bí bọ̀ báyìí ìdí ẹlẹ́gùn ìṣájárọ́bù zakum poisonous tree ni sẹ́ẹ̀rí ó jẹ́ báyìí ó tó wá lẹ́gùn very funny sẹ́ẹ̀rí ó ti wọ ẹnu báyìí yọ wọ ìfún rẹ̀ bóde ìtí ó kó ìfún ẹ̀ bóde èyí orí òun burú ó ti kó fún òun bóde àtúpàdé ọjọ́ ìdí ẹlẹ́gùn ni wọ́n mọ̀ tó tún ní pọ́ìsì ègún nú bó ṣe wá ń jẹun ọlọ́run ti á fi sára ní tí wọ́n mọ̀ ẹgbẹ́ yẹn iṣẹ́ ọmọ ẹgbẹ́ kò fi ọmọ ẹgbẹ́ wọn òjò tí wọ́n gbẹ wọ́n bóde kí ni wọ́n mọ̀ wá mu alimawul haam máwùl mọ́rùlì omi tó já sí wípé ó gbóná kọjá bí máa gbóná omi yẹn òórùn òbù òórùn òbù òórùn rádaràda òun ní bẹ́ẹ̀bù omi yẹn ètùtù aligislim wàlùkọ́ì wàsọ̀díj sẹ́ẹ̀rí nǹkan tí wọ́n máa mú ètùtù tí ń jáde nímú ètùtú tí ń jáde létí ètùtú tí ń jáde lọ́rùn ètùtú tí ń jáde níbi egbò gbogbo àwọn nǹkan ètùtú ètùtú àwọn oníwọ̀jẹ̀ gbogbo ládàradà yẹn ẹ mọ́tàbí o ètùtù àwọn oníwọ̀jẹ̀ tó gbóná bọ́ọ̀dì tó tó wá ń rùn rádáradá òun náà mọ̀ fún kébìrì wọn náà kò ní sẹ́gun wọ́n tún nàfẹ́ kí ló ń yọ ti ẹ̀ta á ní ọmú wọ́n kọ́ ìrìnbó lórí burúkú báyìí ó tún mú báyìí ìfún rẹ̀ ọjà dànù yóò ṣe àmọ̀ ìjìyà every second not every minute every one every second kẹfẹ́ yóò ní sinmi ìṣẹ́jú àríyá kan nínú náà ah, ọlọ́mọdé ọ̀rẹ́ mi àti yẹn ọjà sí náà àbá ọlọ́mọdé ọ̀rọ̀ wọ́n já náà kẹfẹ́ yóò tẹ̀lé ìyá sí ẹ̀ máa sùn ní ayé tọ́bá ní ah, ara ní ó sọ pẹ́ṣọ̀ fún tọ́bá ti fún lábẹ́rẹ́ orun tọ́bá sùn àsìkò tó sùn ara ò ní mú ara ò ní kèfè ní 24/7 ni kò sí a second tí kèfè ní oṣù gbádùn òun náà oúnjẹ bú òun ni wọ́n máa jẹ omi bú omi ètútú ìwọ́n tó ọba lè ṣe sìnà pọ̀ náà yá máa ṣe sìnà rẹ lọ wọ́n ní ọfẹ́ yàwó kó lóò tí ìṣẹ́ta àti fẹ́ yàwó gbogbo àwọn gbòmí àdúgbò àwọn sísà àwọn tìtò òun wá àwọn ọlọ́mọ láta ọ̀bá wọn ṣe sìnà máa tó lọ ó mú ètò tí ó pọ̀ nù jáà nù gbogbo àwọn òwà burú sẹ́nìkàlùkù ọmọrù níbẹ̀ lómi bá rí ètùtù tó gbóná tó ń rùn tí ò fẹ́ rí lójú tọ́jà sí pé rọ́ ìyà tó ń kẹ̀rí àní òórùn fún òun ni tó jẹ́ pé rírì rẹ̀ lásán èyí ó ti dákú ṣùgbọ́n kò sẹ́ tí ó kù ní ojú àná mọ̀ ìyàwó ọmọ tó tẹ̀lé ẹ̀ padà fún wọ́n máa dá àwọn padà fún gbogbo nǹkan ni wọ́n máa dá padà fún kíyàwó lè jẹ́ gidi àáfàá ní tọmọ náà máa jẹ òun lélẹ̀ ọlọ́kọlá ìyẹn àti ní jẹ́mọ̀ sẹ́ túnmọ̀ wàhálà mi sẹ́ túnmọ̀ wàhálà mi jìjì fẹ́ sọ̀nà pé ẹsẹ̀ rẹ̀ anígìjì fẹ́ àti kọ̀jẹ̀gbé wọ́n wàá mú jámúrọ̀ ògùn náà sẹ́mọ̀ bá ti ní èèyàn àbòkúta òun níwọ̀n èsè kí ni ni níwọ̀n èkó náà ọlọ́mọdé ni àti ọwọ́ náà sànú wa ọlọ́run wọ́n wà kó ògùn náà sí ẹsẹ̀ ọmọ náà ògùn náà yẹn wọ́n kó sí ibi abẹ́ ẹsẹ̀ rẹ̀ pátápátá báyìí ni yóò máa wá jó yóò máa jó tọ́já sí wípé ìlàádì máa dìyí yóò dòde ọpọlọ. á ah! jẹ̀mọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yé nínú náṣẹ́ kèfèrí ẹsẹ̀ rẹ̀ méjèèjì báyìí wọ́n á kó iná síbẹ̀ ògùn náà tó ti kẹjí sí tó bá ti wá kó síbẹ̀ yóò ní yé orí owó dàrú ọ̀ tọwọ́ burú iná lòun fẹ́ bó ṣe ń tẹ iná báyìí yóò máa jó lọ èso wà lẹ́sẹ̀ ráìtì yóò máa gba inú ẹsẹ̀ network yóò wà lẹ́yìn yóò ti dọ̀pọ̀ lọ rí èso wà ní ẹsẹ̀ lẹ́sì torí pé kò sí ibi ọ̀fẹ́ dúró sí orí ògùn náà yóò máa dúró sí ògùn náà yóò máa wá jó yóò máa jó débi ọpọlọ twenty four seven

omi ìdọ̀tí òdùó ṣájára tún dákú igi ẹlẹ́gùn olóòrò ogún òdùó àwọn ìyájọ́ ọmọ ẹ̀jẹ̀ nìyẹn àáfàá níbi tó rí ìbá wa pọ̀ jù kèfèrí ọlọ́run wà ní jẹ́ kó rí ìtutù kankan kò ní rí ìtutù ẹyọ kan báyìí pé kí n tiẹ̀ gbafẹ́gùn just few seconds not even minutes ìṣẹ́jú àyà péréte sẹ́ẹ̀dúgbà tó orú bá mú wa bọ́yá wọn sọ yéésù àbí wọ́n tan fáànù tí ẹ̀ bá ra fáànù lójú márùn wà aróòsè kíni o aróòsì lè kèsè rí òní gba tẹ́gùn kankan nínú iná ooru wàhálà òun ni ọmọ ṣẹlẹ̀ sí wọn. àáfàá ni fẹ́ wá rí iná tá à ń sọ yìí ọlọ́mọ sí ní gbèdé tèmi àti gbogbo yín o àwọn ọmọ náà ni ó wà pọ̀ jù láàrín ìlàṣà yìí lọ́wọ́ ọlọ́run láwùgbò wà wà láyọ̀ ọmọ náà ni ó pọ̀ jù nínú èèyàn one thousand ẹyọ kan ní ọ̀nà ọ̀rànjẹ náà for mercy. àfi nínú àwọn àjọ tiwa yìí tó jẹ́ pé ní èèyàn hundred èèyàn kan ní wájú. jẹ́mọ̀ sẹ́yìn mọ̀ túmọ̀ rẹ̀. àfi wàmọ́ àkítárù náà wà láwọn àrọ́sà bìmọ́mì ní iná ní sọ́rọ́tù Yusuf verse one oh three. sẹ́rí mọ̀ ọ́ lọ́ra mi mọ̀ ọ́ ẹ̀yin ọmọ ẹ̀yà mi tẹ́ ń jókòó tẹ́ ń gbọ́ mi. iṣẹ́ ẹ̀ àwùjọ wa ọmọ ẹ̀nà ìlọ́pọ̀ láwùjọ wa dé tó fi kún láwọn mọ́sálásí wa ọmọ ẹ̀nà tó pọ̀ bẹ́ẹ̀ fọ́mọ ẹ̀nà bá fi lè pọ̀ mọ́sálásí kọ̀ sáyé ní màtẹ́jọ́ máa jẹ́ náà ìjọba ìjọba tí wọ́n sọ yé ànìtẹ́tẹ́ fọ́mọ ẹ̀nà lè wà mọ́sálásí ẹ̀ lérò máa jẹ́ náà sọ́ọ̀sì ẹ̀ lérí ọmọ àlùjẹ́ náà kọjá pé DSCD center lẹ́sìn ọmọ àlùjẹ́ náà àbá ọmọ àlùjẹ́ náà kí ó sọ ní fíìtì lẹ́sìn lọ sà mọ́sẹ̀ ní fẹ́ẹ̀kì o ìlọ́mọ àlùjẹ́ náà ó lè má ó lè má bọ́ọ̀lù bẹta bá ti lè ọmọ tó wo díẹ̀ bí ìsọ̀n gáwọ́ tó wá kírun náà ọ wá wà ní ọmọ ẹ̀ná àfà ọ wà ní ọkẹ́ ni o ọmọ ẹ̀ná kọ́kọ́ lọ wà ṣúọ̀ pé bàbá ńlá wàhálà ńlá ni la èmi àti yín ìyẹn ló fà á tó fi ọmọ ẹ̀ná nínú wàhálà tí ó tún máa ṣẹlẹ̀ sí wọn àwọn aṣọ ọbú tí ọmọ jẹ́ kí kọ́lọ́wọ́n bá lékè ọlá kọ́là wa. àfààní ẹnìkan tó wá kọ́ sẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ náà yìí wọ́n máa wọ́ wọn lẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ agbọ̀yé dáadáa kíra ni wọ́n máa ṣe there will be times tọ́jọ́ sí pé ẹ ń bá mọ ìgbà táwọn sàábé tán gba síláàmù tí wọ́n ń wọ àwọn bìláàlù nílẹ̀ àwọn kèfèrí olórí burúkú ni wọ́n wọ́n mọ̀ ìyà táwọn jẹ lọ́dọ̀ ọlọ́run àwọn náà ti ka ìyà tí wọ́n jẹ́ nu náà wọ́n wá ń lorú ẹ̀ fáwọn mùsùlùmí láyé àfáà lára tí ó máa ṣẹlẹ̀ sí wọn ẹ máa wo wọ́n máa wá wọ́ wọn aláwùjú yìí ojú wọn báyìí wọ́n máa fojú wọn pé yé orí òun dàrú o ojú òun ti bó ẹ̀jẹ̀ ti yọ nímú òun àmúrun ti mú òun ní tó burú ju àmúrun lọ yóò ṣẹlẹ̀ sọmọ náà wọ́n máa wọ́ ọ́n lẹ̀ báyìí ni tí wọ́n máa wọ́ ọ́n lẹ̀ túrúrú àfà inú náà ni wọ́n ti máa wọ́ ọ́ wọ́n ma fagídí wọ́ kò ní sáyè ìsinmi fún àfáà níyẹn nìkan tó kọ́ àwọn ọmọ ẹ̀nà torí pẹ́lú omi lè rò pé à òun ya òwèrè òun ọ̀sà lọ ni ẹ mọ́kàn gbàgbé tí mo sọ lẹ́ẹ̀kan pé tí wọ́n bá ju òkúta láàrin seventy years kò ní débò kò ní désàlẹ̀ ẹ̀nà ṣùgbọ́n ọmọ ẹ̀nà míì ó lè rò pé à òun ọ̀ya òwèrè gidi máa sá lọ́mọ́lọ́ lọ́wọ́ ni nígbà tóun bá sá lọ àwọn mọ̀lẹ́kà yẹn wá wá òun tì ní òun tóun máa ń sáré kinní kan ní Slash FM òun tóun máa ń sáré kinní kan rè àbá kò lè sámọ́lọ̀ lọ́wọ́ kí ni tí ó tẹ̀lẹ̀ absalafil walaglan walmatorik sẹ́rí gbogbo àwọn ọmọ náà wọ́n á dè wọ́n lọ́wọ́ wọ́n á dè wọ́n lẹ́sẹ̀ ọ̀nbẹ nínú wọn wọ́n á dè ọ̀rọ̀ rẹ̀ mọ́wọ́ ìmíì wọ́n á fi ọwọ́ rẹ̀ bọ́kàn tí ó jáde lẹ́yìn wọ́n á chain gbogbo ẹ̀kọ́ tí ẹ̀fẹ́ tó bá ti rò sí ẹ̀rù bọ́ ń bá lọ inú rẹ̀ ọmọ ẹ̀dọ̀ díẹ̀ bí ah mo bá ti ẹ̀ ń bá lọ ó lè ráyè bá inú sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ló tó wà wọ́n á de gbogbo ọmọ náà ní pé iye ta lónìí gbogbo ara ni wọ́n ti dè wọ́n kọ̀ wá sí ìtọ́ ìdìlákùlàmọ́ à ah, ìfún wọn yóò máa já bútẹ́bútẹ́ ìfún wọn yóò máa túbọ̀ òde ìfún wọn ọ̀tọ̀ máa rùn

sẹ́ẹ̀rí ti bá ní pé ẹ máa ẹ máa gbàwẹ̀ ẹ máa ṣe tọ́lọ̀ èmi ṣe. wá ní wà á tí òun lèmi gangan máa ṣe márùn márùn tí ẹ mọ̀ pé òórùn ìyà kan ni lọ́tọ̀ tí èèyàn bá rẹ̀ ń tọ́ jẹ ẹyin àtẹ̀wà dáadáa àbá tó bá ju sólẹ̀ láwùjọ àárín ẹ̀mí gbádùn dídè mọ́lẹ̀ nínà mímọ wọ́rẹ́ nílẹ̀ mímọ gbòòrò òkú mímọ mu omi gbóná mímọ jẹ nǹkan ẹlẹ́bùn mímọ nani gbogbo wàhálà yìí òun ni ọmọ ṣẹlẹ̀ sí àwọn ọmọ aná ọlọ́run má ti wá lọ́mọ aná o ẹ jẹ́ kí n bọ́ sínú àlìján náà bẹ̀rẹ̀ ká tó bọ́nú àlìján náà àáfàá nífẹ̀ẹ́ wá rí iná yìí ọlọ́run yìí sọ̀rọ̀ alábòsí wàá má rọ̀ bùkà nìkan láàmì lẹ́la àbí àwọn tí ó jẹ́ èèyàn wọn náà pọ̀ ṣùgbọ́n àsìkò olè gbà wá ẹ jẹ́ kí n mú márùn-ún sí méje márùn-ún sí mélòó sí méje. alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ lọ ọmọ ṣíríkù lọ́gá tí ó jẹ́ èèyàn wọn náà wọn náà èèyàn rà sínú náà ìmọ̀ àtẹ́bọ́ sọ́nà ìmọ̀ nǹkan ṣíríkù wá àti ìjọ́ yanjú bẹ́ẹ̀ni ṣíríkù kọjá apá ń bẹ́bọ sóríta ń ara ṣíríkù ni ṣùgbọ́n àwọn ṣíríkù tó ti wọnú ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ ti pọ̀ jù ìmọ̀ sọ ẹ̀yìn ẹ̀yin ìyáwó ẹ̀yin bàbá wa mímọ̀ sọ nǹkan kọ́lé mímọ̀ nǹkan nǹkan bọ́ọ̀lù nǹkan ṣọ́ọ̀bù tá a ti ń tajà rírì nǹkan mẹ́lẹ̀ mi àbá gbígbé nǹkan kọ́ mọ lọ́rùn ní máa sí gbẹ́rẹ́ ní máa pọ̀fọ̀ iná rúkọ̀ wà sàmọ́ ìmọ̀ wà tíwá látàṣírí kún gbogbo à ń sóògùn fẹ́ idán àsàtì ìbú ká máa ráǹjà ló burúkú sí yàn gbogbo àwọn tí ṣíríkù kó sínú ìkásọ ṣe ní máa lọ jọyìn ẹgbẹ́ àgbẹ̀ ní máa jọyìn ẹgbẹ́ OPC àfà lílọ ọjọ́ ẹgbẹ́ ògbó ni mùsùlùmí gidi ẹjọ́ yìí àfà mi àfà olóògbò ni ni àfà onípàgò mọ̀ wá ní ìdí èkùrò ní mímbà ni ẹ má gbọ́ lẹ́gbẹ́ ní ká rẹ̀ léèmọ̀ yóò nù tọ́lọ̀ wà máa náà bí wà láì tọ́lọ̀ ní pẹ̀lú àti ọlọ́run àwọn ẹni bẹ èyí ó kú ọ̀bí ṣírùkù ní musulmi ni ọ̀tọ́ ẹ̀tọ́ jọ ń sọ̀rọ̀ méjì mùsùlùmí ni ẹ̀tọ́ jọ ń sọ ọdún ẹkú onímọ̀lẹ́ òní ẹmọ́ sọ̀rọ̀ ìmọ̀lẹ́ ìsìláàmù ni ẹmọ́ ṣe ṣírùkù onílé eléégún ni yí ọ̀rọ̀ òdílé ni sọ̀rọ̀ òdílé lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ ìdílé ẹsẹ̀ gbogbo ẹ̀ náà gbogbo ọ̀nà yín lọ́ba àjẹsán ẹ̀ rí náà gidi lò ẹ̀ rómi gidi lò kò sọ tútù gidi kò sí sùkú gidi kò bá láàfíà gidi ẹ̀ tó lè sùn gbádùn. bẹ́ẹ̀ tẹ́tẹ́ sínú kú ìtọ́nà tẹ́ wá fọkànbalẹ̀ ẹnu tẹ́ẹ̀fẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́run fà fi rú ìlàlà ká padà sọ́dọ̀ ọlọ́run. gbogbo ẹ tí bá ti fún nǹkan mi ìmọ̀ lọ ibo ni ọ̀kọ̀gbọ̀n rẹ̀ sí inú ọ̀nà wàlúkúfúrù ẹ ń bá ń fẹ́ kèfèrí ń lọ sọ́ọ̀tì ni o ó tó mú nǹkan mi lẹ́yìn ọlọ́run yọ̀ọ̀rà mú mẹ́mi mo ti kó jáyà sọ́ọ̀tù ìbá yìí náà fún alẹ́ ẹ̀ka iná lẹ́bí iná káfà omi náà wùdù kìkà ábù wà lóṣìrì kì í náà sí náà rì jà á náà káàlì kì í sí ya. nínú àwọn tí ó jà wọná ní máa jẹ dúkìá ọmọ òrukàn mo ti sọ yẹn náà lẹ́ẹ̀ka iná lẹ́bí iná yá kulú náà àtà máa mọ́

ìwé ẹ̀rí lé lórí ni kọ́ ọmọ ṣẹ́yún ìwọ lọ ń bá wọn ṣẹ́yún ìwọ náà dáná o ọpààyàn o ìwọ tó ń lò bá apààyàn ni ọ ìwọ tó ọpọ́ ìsí èèyàn ọpọ́ ìsí ọkọ rẹ̀ ọlọ́fẹ́fẹ́ yàwó ni òun yà apọ́ ìsí ọba tó bá ti apọ́ ìsí rẹ̀ ìwọ náà wà lọ sí ìyàwó nàmbà wà nílé ọkọ mi àwọn ọmọ rẹ ọmọ sí bàbá fún wọn náà jẹ́ ọba nídìí bàbá àbá àwọn èèyàn ọ̀nà tàǹtà àwọn àbá àdínà wọn làwọn àtàládá ó lè pàyàn dáadáa o báà bá àkẹ́wọ́ sọ pé àáfì pa àáfì dáadáa lọ́dọ̀ ọlọ́run àáfẹ́ ilé oṣù ni ó láwọn pa àwọn òbí dáadáa lọ́dọ̀ ọlọ́run àwọn òbí gbapò wájú ọlọ́run <laughs> àáfà ọlọ́pọ̀ọ́sẹ̀ wá ní àfi aláǹdì afúnilàdì àpàdàláàdá àáfẹ́ oṣù ni ẹ o ọ̀pàyàn dáadáa ọ̀pàyàn tó rí ibú lọ́dọ̀ ọlọ́run ni o gbogbo ẹ tí bá ń pààyàn ẹ ṣùgbọ́n bá ọba túbà ọ̀rọ̀ àwọn àbá àfihàn méjì àwọn kọ́lọ́lọ́ mú forí àwọn kọ́lọ́lọ́ mú forí jọ ṣùgbọ́n àwọn àdúró kọ́lọ́ mú forí jọ tó ọ̀bà tí ì kú. jọmọ tọ́lá àtìlẹ́ tó pààyàn náà ti mẹ́rin tó kọ́ pa àpá apá àdì tó sọ fún ọkọ̀ náà lè forí jẹ. mọ́ pààyàn ṣùgbọ́n ìbá wa mọ̀ ó ti pààyàn ní ó sì bọ́ wá sí i tó ọ̀bà fẹ́ kí epo tá a sọ́nù náà yẹn ó tẹ̀lẹ̀ ọ̀nà túbà lọ́dọ̀ ọlọ́ọ̀ni nínú tí ó jáwé èèyàn òbí àlọ́dọ̀ ọlọ́ọ̀ni kẹ́lẹ́ o ìmọ̀ pààyàn. ara tí ó jáwé èèyàn ọ̀bọ̀n náà ni òkú kùlù wà nílẹ̀ òkú kùlù wà lílẹ̀ jàmá ní máa fẹ́ bàbá àtìyà láyé dúkúrú ní dáńdẹ́fà ààkùn gbogbo ọmọ tí bá ti fẹ́ bàbá àtìyà ẹ̀kọ́ ní wà lùdọ̀ náà tí ó bá ti àlùjẹ́ náà ìlú ní ọ̀mọ̀ lọ inú ọ̀nà nínú àwọn nǹkan tí ò ní jẹ́ kí èèyàn wà lùjẹ́ náà òun ni àlèkígbùrù láyé dúkúrú ní dáńdẹ́ mọ́ kánà fi kọ́lbì mi kọ́là dára fi mi kéde arrogant ìjọra ẹni lójú ìgbéra ẹni ga ìgbéraga mọ́tò mọ́tò ìkóra ẹni lójú kéèjé èyàn ó ṣe kí ni o kò kì í jẹ́ kí èyàn wọ àlìjánà inú ọ̀nà lọ̀rọ̀ èyàn ẹ̀dùn sí kọ́lọ̀kọ́lá èmi àti yín ẹ ká ṣe àkíyèsí àárín náà dáadáa gbogbo ẹgbẹ́ ajájú tó ń ṣe nìyẹn ọ̀rọ̀ ni ọjà sínú anifa imam islam tó máa mú nǹkan mìíràn islam torí pé iná ìmọ̀nà àfikí náà ti dárúkìlà asfali nínú náà àwọn nǹkan tí ó jẹ́ èèyàn ọwọ́ náà pọ̀ kódà àwọn nǹkan míì tó ní mo fẹ́ bí àlùjẹ́ ni kí n sáré fàwọn eléyìí náà kún ní àwọn táyì káàkún ẹ ọ̀rọ̀ ká fẹ́ pọ̀ ká mọ̀ mọ̀ mọ́ra dáadáa ara ni o yóò sì di àṣàrè kéèyàn fẹ́ pọ̀ sẹ́ bẹ́ẹ̀ gbọ́ mi yé èèyàn fẹ́ pọ̀ kọ́mọ̀ kò ní dáadáa kó fi pé ìtàn ó òun ni irú àwọn nǹkan bẹ́ẹ̀ kéèyàn máa ṣàbòsí táwọn èèyàn kọ́ ọ máa gbalẹ̀ onílẹ̀ àwọn tí ń gbalẹ̀ onílẹ̀ abẹ́yìn tẹ̀ ń gbalẹ̀ kan tí èèyàn méjì mẹ́ta mẹ́rin ẹ dára wájú ọlọ́run ara tí ó dé èèyàn wọn náà ákìlù rìbá mímọ jẹ rìbá owó èlé ọ̀pọ̀lọpọ̀ àwọn bísínẹ́sì náà ti bá yín gbé kalẹ̀ lónìí lórí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn nẹ́tíwọ́kì bísínẹ́sì wọ́n ti bá yín gbé kalẹ̀ ẹ̀yin kan máa lo òkè àwọn kan ẹ̀ máa invite wọn sínú bísínẹ́sì ẹ̀yìn ọmọ rówó sí ẹ̀ máa rówó sí iṣẹ́ ìpínlẹ̀ ìṣẹ́ ìṣẹ́ rówó sí. àwọn ìrìbá owó èlé owó gbọ́mọdé láǹfà ó ti kó lóòlù owó báńkì zero point two percent interest kódà kọjá zero point zero point zero point zero point one percent interest àràmù nínú òṣèré à torí pé gbogbo àwọn àlẹ́bí rẹ̀ yà bùlú náà lóba láyẹ̀ kú mọ́nà ilá kálẹ̀ bí yàtàkọ́ bá tòun ṣe ìtọ́nù nínú ìmọ̀sí záàlì àná òun kọ́ iná amalibari omi riba, lòun rí riba ya lọ́ọ̀rùn rí bá yá wà áwọ̀ ọmọ rí bá gbogbo ẹ̀yin tẹ́ bá ń yáwó èlé sí ìwé òun ló ń dèrò dáná mọ́ gbogbo ẹ̀tí ti yá kí o owó èlé èèyàn ó sì dé bí wèrè bí ẹni tí àǹjẹ̀ ló ti fọwọ́ ba ọpọlọ ẹ̀ bí ẹni tí ò ní láàkáì bẹ́ẹ̀ ni ó sì dìde jẹ́mọ́ ẹ wá owó tí ò lówó èlé yá ẹ wo àwọn Islamic cooperative tó jẹ́ ẹni ọlọ́run ń darí ẹ̀ third join wọn oní five hundred thousand bẹ́ẹ̀ wọ́n yọ ní one million oní two hundred thousand wọ́n yọ ní four hundred thousand pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tí ọ̀tá kò ṣẹ̀ríà third jọmọ́ ẹ̀wọ̀n pray. ọ̀wà rówó yá àfà wà lólóòtú tẹ̀ ẹ̀kú kóòtù àwùjọ náà ọ̀sán fún ọdún kan ọjọ́ lówó kóòtù orí ibú ayérayé lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí kan tí ọ̀jẹ̀ kan lówó yámẹ̀ ní fẹ́yìn náà nígbà bá ya yín lówó tán ìgbà náà lọ́wọ́ rántí pọ̀ fẹ́ ra mọ́tò ọjẹ́ gbèsè ọ̀rọ̀ ra mọ́tò oṣù ọjẹ́ gbèsè ìgbà náà rántí pọ̀ fẹ́ fẹ́ kẹta ìyàwó kẹrin lọ́kàn ní ọ̀rọ̀ ọjẹ́ gbèsè òun làwọn tí ń ṣe kí ni o tí ń yáwó èlé ẹ jìnnà sí ìmọ̀ yáwó èlé ká ṣọ́ra ìmọ̀ ta tẹ́tẹ́ ìmọ̀ ṣe zìnà ìmọ̀ mutí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara tí ó sàwọn èèyàn dọmọ náà ni gbogbo tọ́lọ̀ bá ti ní ajẹ́nà sí ẹ̀jẹ̀ kájẹ́nà sí ọlọ́kọ́lẹ̀ ní àti ẹ̀jẹ̀ abọ́sọ́dé àdìjẹ́ náà. sẹ́ẹ̀rí torí pé a ti lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò fún iná ọlọ́run jásí bọ́ gbà wá fún àlìjẹ́nà ṣùgbọ́n pẹ̀lú àti ọlọ́run àlìjẹ́nà látàgbọ̀ ọ̀rọ̀ wá sí bẹ́ẹ̀rẹ́ pẹ̀lú tọ́wà níwájú mi gẹ ah, la ilaha mo fẹ́ sọ àwọn iṣẹ́ rẹ̀ kan bá àlìjẹ́nà ó lé ní fífì ìmọ̀kọ́dá ní fífì àwọn iṣẹ́ tẹ́ ṣe sáàtù àlìjẹ́nà àwọn iṣẹ́ tèmi náà ó ṣe tí máa fi àlìjẹ́nà iṣẹ́ tí gbogbo wa ó ṣe sáàtù àlìjẹ́nà mi nífẹ̀ẹ́ ti mọ́ sọ ẹ jẹ́ ká kọ́ mu àlìjánà òun náà ní àwọn ọkọ̀ tí wọ́n máa ń pè èyí ní máa káyà kùránì kankan máa ọjọ́ ti lọ ní ọlọ́ọ̀ṣù alákọ̀ọ́kọ́ ni àlìjánà gẹ́gẹ́ fún rẹ̀ ìtumọ̀ àlìjánà ní ọgbà àgbàdùn ọgbà àdẹ̀ra garden garden of enjoyment gbogbo tí ń jọmọ́ ìgbádùn ọgbà tí gbogbo ẹ̀ pín sí òun ní bí àlìjánà ọlọ́run dẹ̀ sọ̀rọ̀ láì mọ iye ọ̀nà nínú kùránì lẹ́wọ̀n kùránì bá tún verse one one one ọlọ́sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ àtàwọn ayé àyàmì àtàwọn àyàmì ló tún hàn ẹlẹ́kejì wọ́n máa ń pe àlìjẹ́mẹ̀ ní àlẹ́fúnsúná yàrá tí mo náà pé o may Allah reward èmi máa ń lò dáadáa lórí social media may Allah reward you with àlẹ́fúnsúná tó o bá ti rí àlẹ́fúnsúná kí la gbàlẹ́ rò jọmọ́ àlìjẹ́mẹ̀ kí lè túbọ̀ àlẹ́fúnsúná àlìjẹ́mẹ̀ ilé ìdẹ̀ra ni àìmọ́ ìyí ọ̀nà lọ́lọ́wọ́ bá àlékè láti sọ nínú Al-Qur'an bẹ́ẹ̀ wọ́n chapter four verse twenty five ẹ̀rí bẹ̀ ọ̀básíkò ẹlẹ́kẹta wọ́n máa ń pè ní àlùbúrúfà yàrá ni yàrá àgbàdùn yàrá àbọ̀kànbalẹ̀ ọlọ́ọ̀ni wùláríkà náà lè pátá bí mọ́ la kọ́rọ́nà fi àtàhíyàtà wàsàlá ọlọ́run èmi àbíjọ́rọ̀ yàrá tó gbogbo òdẹ́ra ni ọlọ́run fi ara sùúrù wa àyàwó èyí ara sùúrù wa àjọ ìwọ́pìtì ara sùúrù wa àrọ́jọ́ ẹgbẹ́ ògbóni ara sùúrù wa àwọn ọmọ ẹ̀bọ́ra ara sùúrù wa àyàwó gbọ́mọlé láǹbà ara sùúrù wa à ń kírun fọ́lọ́ lásìkò ara sùúrù wa à ń fẹ́ bí ìpanú nínú rọ̀mọ̀dọ́nà ara sùúrù wa à ń wá owó tó lé ní one million bí one point five million sókè òun ni á jì lásìkò àti lọ ara sùúrù wa à ń yọ two point five percent nínú owó wa lọ́dọọdún àti ń yọ zàká ara sùúrù wa ẹ̀yin obìnrin ẹ̀ ń dáàbò ẹ̀ máa ṣe bí aṣẹ́wó ẹ̀ máa ṣe jẹ́rìkẹ́ ẹ̀ máa ṣe fámì ẹ̀ máa ṣe kẹ́ máa sí gbàyà lẹ̀ kẹ́ máa sí tán lẹ̀ ara sùúrù wa nìyẹn ara sùúrù wa wọ́n pè wá lówó kan tí ọ̀tẹ̀ wa lọ́rùn àwọn òtórí ẹ̀ ká má kírun àtórí ẹ̀ ká má lò dáàbò àtórí ẹ̀ ká má dáàbò bẹ̀rẹ̀ àtórí ẹ̀ kíṣòkò wọ́n mọ́ fò òkè wàjùlá kọ́ọ̀nà fi àtà ìyàtàn wa sàlámà sẹ́wọ́n nínú àlùkùrù pátá látara sùúrù tá sẹ́ẹ̀fẹ́ náà yẹn máa ń lò sí aláìfọ́ ọlọ́ọ̀bì kan ìwọ nìkan kí bátígbà ìbàdí tó wá mọ̀ ọ hope you are not tired hope you are not stressed hope are hope get a coffee get a àwọn ah, olùgbé èmi nìkan náà wọ́n máa pọ̀ wálé èmi àti àwọ̀ ní àbújá eré àti àwọn àlọ́gà alábìsẹ̀ náà báyìí àti aláwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n mọ̀ ẹ̀sìn wa wọ́n mọ̀ fún àǹtí wọ́n mọ̀ fún alọ́tí wọ́n mọ̀ fún agbègbè jẹ́ ń débẹ̀ àfà ọ̀rọ̀ ìjà wà lùkúrí pátá àlìfìrì dáúsà ìyẹn ni bí tọ́ga jù nínú àlìjẹ́ náà bẹ́ẹ̀ dẹ̀ fìrì dáúsà yẹn ibẹ̀ ní gbogbo omi àlìjẹ́ náà ti ń sàn òkè rẹ̀ òun rahman ibẹ̀ lára àṣẹ ọlọ́run wà bẹ́ẹ̀ wá rí fìrì dáúsà òun òun ló ga jù nínú àlùjẹ́nà tí ẹgbọ́n kan tí mo sọ mo ní pẹ̀lú ní àlùjẹ́nà ti kìnnì tó òun lọ́wà lókè òun ló sún máa ń tàn pé lẹ́yìn ìfìdídà ó bà kí lọ́kàn aláràṣẹ ọlọ́run lọ́kàn kọ̀dẹ̀ sí tó tó wà lẹ́yìn aláràṣẹ ọlọ́run ìfìdídà ó sàyẹ lọ́mẹ́ǹtì sí aláràṣẹ ọlọ́run àwọn tó súnmọ́ ọlọ́run ti nàjú ọlọ́jẹ́ni àfihànwọ̀ ìfìdídà ó sà kèé sàdúrà nìkan ó sì fẹ́ ìwọ́sọ̀rọ̀ ìfìdídà ó sà iṣẹ́ ń bẹ fún ọ tó ṣe èmi tí mo fẹ́ wọ ìfìdídà ó sà mo níṣẹ́ tí màá ṣe

torí kò sẹ́ńtì ọ̀dáná fún wa ní kí sínú àlùjẹ náà àwọn rẹ́dí made oúnjẹ kò sí lọ́tà ìdáná náà àlùjẹ náà kò dẹ̀ sí cooking gas ń bẹ̀ kò sí tófù ń bẹ̀ kò sí petrol ń bẹ̀ kò sí gáàsì ń bẹ̀ tó o tó fẹ́ jó ra rẹ́ náà àlùjẹ náà ní ṣe olóhùn ọwọ́ àti sínú ọmọ oúnjẹ ó rò pé bóun ṣe ń dáná láyé lòun tó máa dáná àfà àwọn oúnjẹ tó ti ṣe kalẹ̀ láàmú ẹ̀jẹ̀ ẹyẹ tí wọ́n ti pọ́ọ̀sì bẹ́ẹ̀ àwọn adìẹ tí wọ́n ti parí sẹ́ lórí wọn àwọn ẹran tó ti parí sẹ́ lórí ẹ̀ tí èèfó rẹ̀ ò ní gbọ́ ọ léyìn àwọn oúnjẹ tó ẹ pé ìlọ́po billions ọ̀dà tó ń jẹ shoprite tantalizer mr big kfc lọ àwọn oúnjẹ tí èèyàn ò ní jẹ kó ní pápá àwọn oúnjẹ tí èso ń jẹ oní máa gbí àwọn oúnjẹ tó ò ní jẹ tẹ́kọ̀ ọlá hypertension àwọn oúnjẹ tó ò ní jẹ kó o ní stroke oúnjẹ tó ò ní jẹ kí wà náà ò dé bọ òun ló ń jẹ àlùjẹ́ náà ọwọ́ ní kò jẹ́ kí sí ní àwùjẹ́ mọ́ tọrọ kí sí ní o jọba ìfẹ́ni ká mọ́ tọrọ fèrèdáus Allahumma inna nas'aluka al-firdaus sọ́dọ̀ yóò bá jẹ wà já sí ìjà ọ̀sà yóò jà sí ètò ṣeṣe ni o tòkòtò bí student èwo last set lòun tá fẹ́ kí ni fẹ́ jẹ̀mọ́ ẹ̀ last set kí ni ọ̀lọ́bọ̀ sí fún d7 òdì fèèlì mọ́ sọ̀rọ̀ d7 mọ́ sọ̀rọ̀ d6 o mọ́ sọ̀rọ̀ a1 tí a bọ́ sí yọ̀bọ̀ sí d2 tí a bọ́ sí yọ̀bọ̀ sí d3 tí a bọ́ sí yọ̀bọ̀ sí ọwá sixty sí dẹ̀ sí fóun ó fèèlì o tó padà bọ́ọ̀lù tó ti ń bọ́ nìyẹn ọ̀rọ̀ padà wà mọ́ ní ọjà àná ìlú ọ̀nà wà ń bẹ̀ lọ́sọ̀ ọlọ́kọ̀ọ́jẹ̀ ní àti ọjà àná alifuridawo òun làlùjẹ́ náà sọ ga jù iná lẹ́bí amanu wa amilu salihat kánẹ́tì làwọn ìjànà sọ̀rọ̀ ìdáhùn ti mú sùlá. àti wọ́n tó wà lùjẹ́ náà ni o àwọn náà gidi wa amilu as-salihat náà iṣẹ́ olóore fọ́pọ̀ kúrà lọ́lọ́wọ́ bá gbé wa àwọn yẹn ni wọ́n wà lùjẹ́ ibẹ̀ ni wọ́n dé ibẹ̀ ni wọ́n ti máa gbádùn ọlọ́run tètè ní àfihàn náà bẹ́ẹ̀ jannatu na'im wọ́n tó máa ń pè bẹ́ẹ̀ jannatu adini wọ́n máa ń pè bẹ́ẹ̀ jannatu lukhulidi òun ló ń jẹ́ bẹ́ẹ̀ jannatu aliyatun òun ni darul akhirah àlìjánà ní ń jẹ́ bẹ́ẹ̀ dáàrù sàlámì òun náà ni dáàrù ìkọ̀rọ̀ orúkọ àlìjánà náà ní ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo tí mo ń sọ ìlú lẹ́rìí nínú Quran bóyá kí n máa múbi tọ́wọ́ wà tó dáhùn tó lè fẹ́ màdà ṣẹ́ẹ̀kì tá a bá sọ pé jannatu na'im ẹ̀lẹ́wọ̀sọ́rọ̀ tó lè máa yí dáa Quran chapter five verse 55. fifty-five jannatu adin ẹlẹ́wọ̀sọ́rọ̀ tún tàwùdà Quran chapter nine verse seventy-two jannatu lèkúlídì ẹlẹ́wọ̀sọ́rọ̀ tún lèkúlùkọ́n Quran chapter Verse five verse fifteen jannatu aliya kàmọ́rọ́ sọ́rọ́tù làákọ̀ verse twenty-two to twenty-three dẹ̀ndáwù làákìrọ̀ kàmọ́rọ́ sọ́rọ́tù lèbákọ́ra Quran chapter two verse ninety-four dáwù sàlám ẹ̀dẹ́ kàmọ́rọ́ Quran chapter six verse one twenty-seven dáwù kọ̀rọ̀ kàmọ́rọ́ sọ́rọ́tò gáfẹ́ ìtura chapter forty verse thirty nine dáàbùlù mùtẹ̀kì ilé àwọn olùbẹ̀rù ọlọ́ ilé àwọn ta ni àwọn olùbẹ̀rù ọlọ́run ọlọ́dẹ̀dẹ̀ àfihàn wà nínú wọn tá a bá lọ wò ó nínú sọ́rọ́tò nahal ìtura chapter sixteen verse thirty ọlọ́run nígbà àlùjẹ́mẹ̀ wà lánì àìmọ̀dàrú mùtẹ̀kì mọ́ńdàlá ilé àwọn olùbẹ̀rù ọlọ́run ilé téèyàn ọmọ ẹgbẹ́ lọ láíláí ilé téèyàn ọmọ ẹgbẹ́ sí léèyàn ọmọ ẹgbẹ́ tí ò ní sí wàhálà tó jẹ́ pé kò sí nọ́sọ̀m kò sí táàbù kò sí lùgù kò sí bẹ́rẹ̀ mi kò sí kóṣù mi kò sí báyé ayé ni mi láńbẹ̀ ọlọ́jà wọnú ilé yẹn. ṣé wá rí ilé yìí tó jẹ́lé àlìjẹ́nà yìí àáfà níbo wà nínú àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam inna fil bẹ́ẹ̀rí ti ń bẹ nínú àlùjẹ́ náà mọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ ojú òwúrú ẹ̀yìn kò ní àbẹ́ẹ̀dì ah, àlùjẹ́ náà yóò dàbí bẹ́ẹ̀dì lè Dangote bẹ́ẹ̀dì lè bẹ́ẹ̀dì Dangote á ah, ó ní àlùjẹ́ náà ó yẹ kí igi àlùjẹ́ náà kọ́ dàbí á wà láì gbogbo ń náà ojú jọ sẹ́rọ̀ pé nìsín nílé ayé àmú jíńjà gbàǹdàbí bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ mọ̀ àmú jíńjà làlùjẹ̀ náà nígbà tí bá débẹ̀ jẹ́mọ̀ gbàǹdàbí wàlú kọ́nà fi ya káfáńkánà mi bá ju a gbàǹdàbí là àìnà fi a ìfàmọ́ gbàǹdàbí là àmú gbàǹdàbí jíńjà òjìnà kẹ́ríkà rò pé jíńjà àti ilé ayé òun ni tàlùjẹ́ náà ó ṣe ní sè òun jíńjà àtàlùjẹ́ náà àwọn nǹkan tó wà lálìjẹ́ náà mọ́ wulẹ̀ kọ̀mpíàrì oníbẹ̀ lálùjá náà mọ́ àwọn olùkọ́ sórí ìtìlẹ̀ ayé ọtí ń bẹ lálùjá náà sọ́tì ilé ayé rárá gbogbo tí ń bẹ lálùjá náà ẹ̀ríwú ẹ̀rí ṣùgbọ́n kákẹ́lẹ́ mọ̀ táwọn nǹkan yẹn ọ̀bẹ ọlọ́wọ́ amúbí fàfiwé fèèkì èyí tí òtún tó fèèkì gátà lè tọ́wà ní ayé yìí ìtì ń bẹ lálùjá náà ojú òrìrí wàlà húnú sẹ́ni à etí kẹ̀lé máa gbọ́rùn yẹn ní kèé sóòjì náà ìtọ́wà bẹ́ẹ̀ wàlà àkọ́bọ̀rọ̀ àlà àkọ́lùbì àhàn nobody can ever imagine it èyí ò lè sọ pé mo ṣe rí gan rèé torí náà kábọ̀mọ̀ pé ti bẹ fún alálùjẹ́ náà ó ju ń ń ṣe lọ o ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ìjọba ṣe gbọ́ mi yé báwọn ẹlẹ́kejì ẹ náà wà jẹ́ àjọra wa lójú iṣẹ́ eré wa nìkan kò lè gbúra wa lùjẹ́ náà ṣùgbọ́n eré wa wà nù wa lùjẹ́ náà ẹ jẹ́ ká balance situation. ìjọba sẹ́ ń gbọ́ mi yé mò ń kírun mò ń gbáwẹ̀ mò ń lo ìdáàbò mò ń tìlàwà mò ń lọ ilé kéwù mò ń ápùrà ní mo máa ń sọ́ọ̀ṣù àwọn èèyàn lọ mọ́ta mo kọ́ mọ́sálásí mo máa ń ṣe dáadáa mo máa ń ṣe dáadáa sí bàbá àti màmá mi mo máa ń tẹ̀ láti ọkọ mi mọ́jọ rẹ̀ lójú ó fún lè wọ mọ́tò yìí fẹ́ẹ̀rẹ́ tí àdíìsì kan torí ojú kíkan mi lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo fò ìjọba alẹ́kásíkò tó wà ṣe ẹ̀rọ tí obìnrin kàtàbẹ̀tì ní yọ ọ̀wọ̀ ati a torí olóńgbò ní òjì ọmọ náà ìwọ náà lè máa kí lóka ọmọ ẹgbàá wẹ torí ẹranko ó sì wọná lọ́dọ̀ ọlọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fi ìyà jẹ ẹranko ara tí ó jẹ èèyàn ní ìsọ́lẹ̀ ẹ̀ka bí ọ̀rọ̀ náà ọkẹ̀ mú ẹran ó sì yà á jẹ ẹran ó mọ̀ọ́mọ̀ látara wickedness and stupidity ó sì yà á jẹ ẹran kó ọlọ́run sì lè pé ó sì yà á jẹ ẹran kó èmi náà ó sì yà á jọ́ ló dáadáa. yàtọ̀ sínú ẹlòmíì lè máa jẹ ìlú pé ah èmi tọ́já sí pé jòjú ọmọ máa ń gbààwẹ̀ tọ́lọ̀ ọ̀bá gbà níjọsìn lọ́wọ́ rẹ̀ ń kọ́ tọ́lọ̀ ọ̀bá ṣe kí ni tí ò bá gbà níjọsìn kí lọ fẹ́ ṣe fọ́lọ̀ ìyẹn ló fà á tó fi dá wípé

iṣẹ́ eré mi nìkan ò lè ṣe iṣẹ́ eré wà lójú òfin àwọn àbùdá náà ṣùgbọ́n má rò pé iṣẹ́ eré rẹ nìkan adébí wàá fi kó lóòótọ́ lágbára fún ó ní ìlà á ń yàtàgbọ̀ mọ́tà níyà lọ́rú bí ràmọ́tì àfi tọ́lọ̀ ń bá fi àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ àjùlọ rẹ̀ oore rẹ̀ ọlá rẹ̀ tó fi bòmí dáhù ilé òjò àbùdá náà ìwọ́pọ̀ ọba wa ń jọrẹ̀ lójú pé ah, àwọn tọ́jọ́ sí pé tá a bá wọ kálù àbáyìí ọdún mẹ́jọ láàlò bẹ̀ àbá kálù àmẹ́bàjẹ́ láàrin ìtọ́jú kan ìyẹn ló fà tó jẹ́ pé gbogbo sẹ́kùnrù kàrí ká ṣe kí láàtún máa ṣe o Allahumma inni as'aluka al-jannata àtọ̀ máa tọrọ kọ́lọ̀ ojú àwọ̀ kí ni o al-janna àwọn àpọ̀dọ̀ sọ ìlànà bí náà máa nú wàhálì ló sọ́ọ̀lẹ̀ hàtì ara àwọn tí ò lè sọ̀kùn làwọn ságbọ́ ọlọ́gbọ́n tán fi rí ò ní fi ṣe rí lẹ̀ á gbà pé gbogbo ṣe rí tá rí ká ṣe á mọ̀ wá bẹ́lọ̀ fókè ní o àánú ẹ̀ àánú rẹ̀ lọ́nà mélòó lọ́nà méjì àánú rẹ̀ alákọ̀ọ́kọ́ kọ́ gba ṣe rí lọ́wọ́ wa àánú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìta ṣe tíṣẹ́ rí yẹn ó fi bàjẹ́ tá a fi wá wọ̀nà kọ́mọ̀jà lè ṣe kí ni o kọ́mọ̀jà lè ṣe ọlọ́run àbẹ̀wò yáwá lùjẹ́ náà jẹ́wọ́ ìgbòrògbà gbọ́nù

táà ní rí ìdìbò rẹ lẹ́yìn rẹ̀ ọlọ́run ṣe gbogbo wa ẹ bá tilẹ̀ wà lùjẹ́ náà bí lẹ́gbà sọ kò sórí ibú fún ọmọ ìlọ́pàá tó já sí pé kò sí dùnú àbá ọ̀rọ̀ wa ò sí tó dùnú kọ̀sẹ́ni tọ́rọ̀ rẹ̀ sí ìjásáyọ̀ ní gbogbo wa ọ̀rọ̀ wa ò sí ìjásọ́pẹ́ kọ̀sẹ́ni tó sì ìsorí orénú wa báyìí níjọba àbá gbàwé àlìjẹ́ náà táwọn ọlọ́ àlìjẹ́ náà a máa wá kíra wa congratulations salamun alaykum bima sabartum fani'ima uqba dar afa da'wahum fiha subhanaka allahumma wa tahiyyatuhum fiha salam wa akhiru da'wahum alilhamdulillahi rabbil alamin ọ̀rọ̀ wọn bí ìjà tó pẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ìgbẹ́mẹ́ ẹ̀ẹ́jẹ̀rẹ̀ ayé lẹ́jí ọjọ́ ìṣẹ́ bá dé lọ́wọ́ àfilẹ́ pàtí ọgbọ̀nà rọta òun pé 40 òun pé 60 òun pé 80 òun pé 90 ọ̀rọ̀ rẹ̀ ò tí ìtayọ̀ ó tí ìṣòrí rẹ̀ lọ́dọ̀ lọ tèbí mo ti pọ́ lẹ́nu àfá àwọn àbàbá kan lóògùn pé ó ṣe 99 years nínú Islam ó dẹ̀ta àwọn àfá àtọ́hùn fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìgbà tí èso 100 yóò ti kú máa bà káàfì rán ó kú sí kéde ọba ní jésù wọnú ayé òun wà láwọn sórí ìlú kọfírọ̀ tòmíyà wà láàáfírọ̀ dáa lẹ́ka òun àrùkù sọ̀rọ̀ ọ̀rọ̀ mi àgọ́ òwòye tó rẹ̀ṣẹ̀lẹ̀ ya sí bàbá yẹn ṣe ninety nine years nínú plan ó ṣe hundred nínú kúkú ìfọ́jọ́ ó sórí ìlú ayé láyé mi. ebi àti ilé ọ̀rọ̀ rẹ̀ sáyọ̀ kò sí ìṣe tó lè pàtàkì bùgátì lóní sí ìjọ lójú gan ọkọ lé mẹ́wàá ẹ̀ẹ́ onímọ̀tò one hundred ẹ̀ẹ́ gbogbo tó ní àgbòlò lásán èrùkù lásán gbogbo rẹ̀ ó dèrùkù tí ó pò lá ọ̀rọ̀ rẹ̀ ò sí ìtayọ̀ oní phd yes professor ní ọ́ ẹ̀hán engineer ní ọ́ you are welcome architect ní ọ́ ẹ̀ràn kú oríire ọ̀rọ̀ rẹ̀ ò sí ìjábóríire níjọ́ tó ọba gbàwé àlùjẹ́ náà kò sórí ilẹ̀ ayérayé ẹ ń bèèrè àlùjẹ́ náà kò tọ́ sórí ìdúmọ́ lọ́dọ̀ ọlọ́run bí a ṣe ní oríire bẹ́ẹ̀. sẹ́ẹ̀ wá rí gbọ́dọ̀ bá ti lè kéde

phd or degree ọ̀kẹ́lẹ́ kan náà sàtífíkẹ́tì wa náà tọ́jú ra wọn lọ abẹ́ẹ̀mà mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ máa rí ìdàrọ̀já òtò nígbà bá dé bi lẹ́bù láwùjẹ́ náà náà lẹ́bù wà lórí bákan náà ẹlòmíì adìẹ mẹ́jọ ní láàárọ̀ ẹlòmíì ọjà adìẹ two hundred ẹlòmíì ìyàwó méjì ni wọ́n ní ọlọ́mọ bìrọ̀ jẹ́ ìyàwó ìjọ fọ̀ máa jẹ̀ náà máa tẹ̀lé ìyàwó bí hundred tó ti tó mi láwùjọ náà hundred péré ẹlòmíì ò ní seventy ẹlòmíì ò ní fifty. àfà ìwọ tó bá ilé fóònkọ rẹ pé lágbájá ọmọ lágbájá Rasheed ọmọ Rasheed àwọn ọgbẹ ní phd into University of Without mo sì mo sáti díkẹ́ ètò báyìí àfà mo sì wọlé ẹnìkan kò lè rí padà congratulations wà láì mo sórí rẹ ayérayé nu fún palọ́ ìjà sí lórí rẹ bẹ́ẹ̀.

ìyàwó rẹ̀ bá ọgbẹ́ lónìí sínú rẹ̀ ń dùn ó lè kú lọ́la náà ó lè tẹ́ ti mẹ́kọ́ lórí bá ní pé mẹ́ta pẹ́sà sọ ẹ̀rùn lọ́dánù àjò òjò kí ni o ọmọ lè lọ ìgbàmí orí ọdánù àjò òjò fọ́dánù kò sórí rẹ̀ ẹyọ kan láyé tó jẹ́ pé tẹ̀dú mò kí ọ̀rọ̀ lọ láíláí tó o bá jẹ́ orí ìsìn bálágá ní ọgbẹ́ yẹn rẹ̀ tó o bá fẹ́ yàwó ìnáwó ní ọgbẹ́ yẹn rẹ̀ tí wà sí àwọn ọ̀rẹ́ ọgọ́ta ọ̀dà

ṣùgbọ́n oríire àlìjẹ́nà sàádà tó ń àbàdíjà oríire tó rí ibú òtó ní kàìlẹ̀ ní ọlọ́run ṣẹ́fẹ̀mí àti ọlọ ọlá aláwọ̀nà aláàkùn wata ìlàbí láìláì láàbí afá ní ẹwà wà àlìjẹ́nà nǹkan alákọ̀ọ́kọ́ tá a bá ti kọ́ wọnú àlìjẹ́nà báyìí ìta àkọ́jẹ lálìjẹ́nà ẹ̀dọ́ ẹja kí láwọn láwùjẹ́ náà ẹ́ kápùtù kí láàkọjẹ lálìjẹ náà ẹgbẹ́ ẹja gidi kẹ́ẹ̀sẹ̀ ẹgbẹ́ ẹja bá wí ó lè tóbi ju gbogbo bàbá yìí lọ táwọn wá rẹ̀ jẹ́ ìpèǹgé ẹ̀ èrí náà lálìjẹ náà ìtú wọn kọ́ fi congratulate lálìjẹ náà kí ni jẹ́mọ́ o ẹ̀dùn ẹja ńlá gidi òun láàkọjẹ nígbà tá a bá wọ ẹlẹ́kejì àlìjẹ́nà tá a wáwọ̀ òun náà nílẹ̀kùn mẹ́jọ gbogbo àdìsí pọ̀ lórí ẹ̀ kódà àwọn àfáà gbìyànjú láti máa dáko àwọn ìlẹ̀kùn yẹn lẹ́kọ̀ọ́ lásìkò báàbù sọ́lá báàbù jíà báàbù sọ́dákọ̀ báàbù rọ̀yàn báàbù lẹ́yìnmọ̀ báàbù kàdìmínà lẹ́gẹ́rì àwọn àfáà gbìyànjú láti wọ àwọn àyà fúlàní àdìsí wọ́n ju àwọn ìlẹ̀kùn oríṣiríṣi ìlẹ̀kùn náà láàmà gbàwọ inú àlùjànnà àwọn ìlẹ̀kùn rẹ̀ bí iṣẹ́ wa máa ṣe rí ni àwọn ìlẹ̀kùn irú rọ̀yàn ẹni tó bá máa ń dáwọ̀ pọ̀ ìlẹ̀kùn ìyáàmù ni ẹni tó bá máa ń ṣe sọ́dá pọ̀ pọ̀ ìlẹ̀kùn sọ́dá pọ̀ ni ẹni tí bá máa ń kírun pọ̀ ó ní irun tiẹ̀ ẹni bá wá jẹ́ sí pé ìdí ń bẹ lára rẹ̀ pọ̀ èyí tó bá wù ní ọgbà wọn lè bí Abubakar àṣèjì ìlẹ̀kùn tó bá wù Abubakar ní ọgbà tó tó gbòòrò ni tí ó dé ìyàwó àwùjẹ náà ni ló pé sí Abubakar náà. àbá ní àwùjẹ náà wà rè góòlù náà fi kọ́ a lè máa pè ní blọ́ọ̀kù àrùjẹ́ náà báyìí góòlù àwọn bá lè máa fi wé bí símẹ́ǹtì tí wọ́n fi ṣe papọ̀ sílfà àwọn nǹkan tẹ́ wà máa rí bí àwọn òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́ máa sọ́rọ́ nílẹ̀ àwọn olówó tí wọ́n jọ ara ṣe kí ní tí wọ́n máa kọ yànnàyànnà dáámẹ́ǹdì àlúùlù òun lẹ́bàánú àrùjẹ́ náà bẹ́ẹ̀ wá rí àrùjẹ́ náà gbogbo bí ẹ bá wà níbẹ̀ gbogbo bí ẹ bá rí ẹwà nínú àrùjẹ́ náà fẹ́ fúùmù lẹ́ẹ̀mọ́ gbọ́ńbẹ́ẹ̀ kò sí sọ́lá sẹ́rínú àlùjẹ́nà àdíìsì bẹ́ẹ̀bì gbogbo àwọn tó bá wà àlùjẹ́nà alákọ̀ọ́kọ́ nínú àlùjẹ́nà àní máa tún kẹlẹ́gbẹ́ ethic note àní máa tutọ́ lálùjẹ́nà kò sí kọmọ́ lálùjẹ́nà kò sí pàńláàgò lálùjẹ́nà kò sí tọ̀ lálùjẹ́nà kò sí pẹ̀ lálùjẹ́nà kò sí menstruation lálùjẹ́nà obìnrin ò ní lóyún mọ́ lálì jẹ́nà ìlera fẹ́ bímọ ẹ̀yin obìnrin lẹ́gbọ́ yé kọ́lọ̀ mọ́ bá ní sọ àwọn obìnrin kalẹ̀ ní rọrùn kò sí pàǹtó experience ìgbé ìmọ̀ mo fẹ́ bímọ kò sí mọ́ lálì jẹ́nà ebi pani kò sí láàrin jẹ́nà ìbànújẹ́ kò sí láàrin jẹ́nà wàhálà ó ti bá kò sí láàrin jẹ́nà ìṣòro kò sí láàrin jẹ́nà tiredness ó rẹ̀ kò sí láàrin jẹ́nà headache kò sí láàrin jẹ́nà malaria kò sí láàrin jẹ́nà gbogbo nǹkan bú kò sí mọ́ láàrin jẹ́nà àlìjẹ́nà tá a wá ń sọ ìdàrájà òun náà ní bí iṣẹ́ rẹ̀ èèyàn bá ṣe tó òun náà ni àbá ní tí wọ́n bẹ láàrin máa bá iná kúlì ìdàrọ̀jàfẹ́ kà máa maa iná sàmárì wà láàrùn tí ẹni tí ń bẹ láàrin kan sí ilé ó sì déédé tí ń bẹ láàrin sámà sílẹ̀ lẹ́bùn alárùjá náà kí ni ó jura ọlọ́run kàwá tí òun pèrè dáwọ̀ dáwọ̀ ẹmbà ti wọ àwọn báńkì tútù báńkì lórí ẹgbẹ́gbà ní ìwọ́n tó lè ní ẹ̀pá lọ́sì tàbíjẹ́mẹ̀ kò ní kò ní bá wa ẹmbà ti lè wà lùdẹ́mẹ̀ báyìí àlùjẹ́mẹ̀ wọn mọ̀ wà pìsù ẹ̀dọ́rúmẹ́ntì ó kúrì ooru òní mú ní òṣìbá ńlá àgbò òṣì wàhálà kankan nínú àlùjẹ́mẹ̀ ṣé wá rí nínú àlùjẹ́mẹ̀ àbá àmọ̀ wá jẹun nínú àlùjẹ́mẹ̀ kí wọ́n láwọn ṣe sẹ́rí kọ̀ǹtàtìkò púpọ̀ àwọn àyà àtẹ́bẹ́ ẹ bá lọ wò ó ní sọ́rọ́tù lọ́wọ́ kíá ọlọ́run sọ àwọn nǹkan tá a máa jẹ ní bá kọ́ra ọlọ́run bá sọ nínú ti bá kọ́ra tá a bá ti bẹ́ẹ̀ jẹ nǹkan wà ó tún bì ní àṣáájúà sẹ́rí tá a bá jẹ nǹkan kan lánàá tá a rí pé á ah, fù lé lé yìí sábà tó wá mú nǹkan tó jọ àgbà gbàgbà ilé ìgbà ìjọra àwọn ọjọ́ tà náà sẹ́rí bàbá abáfẹ́ lé yáà eléyìí tó dùn àfìdè gíra wa jẹ láwùjọ náà tẹ̀sí tí nǹkan bá tó pọ̀ lé ayé èèyàn máa gèrè èèyàn jẹ ẹ̀jẹ̀ ò ní jáde lára wa láwùjọ náà ẹkún ò ní jáde lójú wa láwùjọ náà. àbá ìmọ̀ bá a fẹ́ràn ìyàwó náà tó gbogbo tọ́jọ́ mọ́ orin ìdùnnú ayọ̀ àtìgbàgbọ́ òun ni. àbá ní àwọn ẹyẹ tá a máa jẹ fúnra wọn ni wọ́n rò sí ara wọn tí n bá rò pé ẹyẹ báyìí lóhùn mi jẹ ó ti déwájú mi fúnra ẹ̀jẹ̀ olójú ẹsẹ̀ ó ti para rẹ̀ ó ti fúnra rẹ̀ ó ti fúnra ara rẹ̀ tí n bá ní ẹ̀jẹ̀ díndín lórí mi ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ tí n bá ní ẹ̀jẹ̀ bíbọ̀ mi ìní sọ́wọ́ òde màá fẹ́ àròlé ni mi wọ́n là ń fíyà máa kí ni wọ́n là kò fíyà máa tẹ̀síta wò gbogbo tẹ́ ẹ bá ti ń fẹ́ báyìí yọ ọmọ ẹ̀jẹ̀ ti yẹn ni tí n bá lò wípé tọ́kì ni tọ́kì déwájú mi tí n bá lò wípé màálù ni màálù ti dé tí n bá lò wípé làkùnrin ni làkùnrin ti dé tí n bá lò wípé sàláàdì ni sàláàdì ti dé torí pé gbogbo tí bẹ́ẹ̀ náà rìn jẹ́ ọlọ́run sì jẹ́ ká dà mọ̀ èyí tá a bá ti wá wò sí labẹ́ ìjẹ́ iná ni ó ti wá fi wá àbá ni á jẹ ọgbọ́n òdì nínú àlùjẹ́ náà á jẹun dáadáa ní òkèlè ká jẹ ọgbọ́n òdì o tó jẹ́ pé bá a bá ti wá ń jẹun mọ́ àlàkọ́ wà jáde sẹ́ẹ̀kì ilé ayé tá a bá jẹun jẹun kí ni máa ń ṣẹlẹ̀ a máa ń sọ tàbí ká yàgbé àmì sọ àmì yàgbé kí ni táwa ṣe a máa bọ̀ fẹ̀lá wíjẹ náà

ìfẹ́ tí wọ́n tó kù yẹn ó mú tó rẹ báwọn tó wà ní àwùjọ náà ó mú ti kí ni pẹ̀fúrùmù àwùjọ òkú máa dá sí kò sí sóńbẹ̀ kò sí kúmúńbẹ̀ kò sí gbẹ̀ǹbẹ̀ kò sí tọ̀ǹbẹ̀ pẹ̀fúrùmù ní gbogbo méjà jẹ́ fífi tẹ̀lé àwùjọ náà kí láti máa sọ̀rọ̀ o àlùmíf pàfúrùmù tó lóòrò fọ́ dáàbò láyé níbi àlùmíf òun ni wọ́n máa jáde lẹ́nu wa kọ̀wá sí wípé ah tèmi làkọ̀mí two hundred ni mo jẹ láàárọ̀ ìyókù o tó bá kótó tẹ̀sí méjì tí bá tó rí pé ah wà láì jọlọ́ọ̀bù àti ebe àtàlákàn ló wù mí jẹ ó ti déwájú mi ló jẹ ẹsẹ̀ àbá láti jọ kìkì àtọ̀rọ̀ àmọ́ ẹ̀mọ́ yàtọ̀ sí kí n tọ́wọ́ sí ibi mímu ẹ̀yìn pé àwọn oníṣẹ́ òlera láyé wọ́n máa ń sọ̀rọ̀ fruit <laughs> ìyá ń jẹ wá nàìjíríà fọlọ́fọ́ sàmù ẹ̀yìn pé ẹjọ́ bì àwọn ọmọ wa ẹ̀jẹ̀ ká fún ọdún fruit yẹn àlùjànnà fáàkìhà làwọn fi àfà a máa jẹ èso torí pé èso ó máa ń jẹ́ kéèyàn wà á sì ó máa ń jẹ́ kéèyàn wà ld ó máa ń jẹ́ kọ́kọ́ lọ́wọ́ ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ lọ́dọ̀ wa ní carbohydrate kí náà ìyá tẹ́ bá ti lọ gbóòrò ẹrù gẹ̀rẹ̀ ló bá wọn ní ẹ̀rà ápùpù fún wọn ẹ̀rà wọ́tàmẹ́lò ẹ̀rà ìgbẹ́ ẹ̀rà àwọn nǹkan lẹ́yìn náà gbogbo tí ó wúlò bá wọn mọ́ gbogbo ẹ̀ lá balance diet lámẹ́jẹ́ ní ojú ni àjẹ́ náà àmọ́ ẹ̀jẹ̀ èso <laughs> èso tó jẹ́ pé àmì wá ó ní mọ̀tàṣáàbíà tẹ́yìn ó rò pọ̀ fẹ́ jọra wọn ṣùgbọ́n ìtọ́wò rẹ̀ tó kí ni ó ọyàtọ̀ báàfin náà ẹ̀jẹ̀ lálẹ́ nínú àwọn nǹkan tó mú jẹ́ nǹkan ìlera táàmà wá lò lálìjẹ́nà àmà mu zanjabil òun ni jíńjà àmà mu oní gbogbo alamẹ́jẹ́ tí ọ́nì tó ń ṣe iṣẹ́ kíni ọ́nì ṣe iṣẹ́ ìlera lọ́lọ́run tí ń sọ ọ́nà sọ́lá Muhammad ọ̀tásìkò láti máa ka gbogbo àwọn ááyà yẹn ló jẹ́ kí n máa dọ́gbọ́n sọ ṣe. ṣé ẹ rí nígbà tá a wà lálùjẹ́ náà kí kò é ṣàwòlé ṣe kí ni o kò lè balance ó ní oríṣi mẹ́rin lọ́wọ́ bá dákọ̀ ní sọ́rọ́fù Muhammad àwọn ọmọ omi gangan fún rẹ̀ omi gangan omi tẹ́yìn lọ́sẹ̀ bí ọ̀rọ̀ tà kéré bí ọ̀rọ̀ tà òkú o ọmọ láyé o omi yòókù tá a bá mu àfi dọ́là àfi gbádùn ni omi tàlùjẹ́ ń bẹ̀ omi tó lè mọ káìsàn oúnjẹ òòrè fún táìfọ́ọ̀dù ní omi àlùjẹ́ ń a máa mu omi tí de bí ọ̀rọ̀ tà gangan ẹlẹ́kejì a máa mu mílìkì mílíkì àmọ̀ ẹ̀mú láti jẹ̀fẹ̀ dị tí ò lè kan ẹlẹ́kẹta àmọ̀ ẹ̀mú oyin oyin pure honey tí èsè diluted honey ẹlẹ́kẹrin àmọ̀ wà mọ̀ ọtí ọtí ìtàlìjẹ́mẹ̀ láàyè sọ́dà òun náà ní á wà láàyè òṣùpọ̀ sẹ́ẹ̀rí ọtí ìtàlìjẹ́mẹ̀ kò ní fa orí fífọ́ kò sì ní jẹ́ kí ènìyàn máa wọ́n ríra ọtí ìtàlìjẹ́ náà kò ní máa rùn ọtí ìtàlìjẹ́ náà kò ní àwọn tí mo ti láyé ìyá ń yọ́jẹ̀ wọ́n máa ṣe bí wèrè wọ́n máa sọ lẹ̀ káàkiri wọ́n máa ní bíè wọ́n máa fara ní àdúgbò wọ́n máa fara ní ra wọn gẹ wọ́n fara ní ìyàwó wọ́n máa bì káàkiri bí ẹranko. ọtí ìbàlíjẹ́ náà àwọn ọtí tí ò ní alukọ́ọ̀lù nu àwọn tó jẹ́ pé ìgbásùn tó wà níbẹ̀ kò sírú ẹ̀ láyé bì. ọ̀pọ̀ ní kátó wá sí láti wá máa mu ọtí àáfà àwọn ọtí àwọn ọtí onígóòlù àwọn ọtí oníkíni òsínlífà àwọn abọ́tá àmọ̀rẹ̀ làmìjẹ̀ náà àní labọ́ ẹlẹ́ta àní labọ́ oníke àwọn abọ́ onígbóòlù àwọn abọ́ sílífà àti àdọba nínú kéni o nínú àwùjẹ́ náà táwọn agbábọ̀ gidi ń bẹ̀ kọ́lọ̀ kó ṣe ní ibùdó sí èmi àti ẹ̀ ẹ̀rì kẹta àdọ́wà wọlé ayé àwọn àsìkò tó ń bá wà báyìí nínú títí fresh àwọn wà bàbá fẹ́ẹ̀mù abẹ́ ìjì bí àyè wùyé bẹ́ẹ̀ fẹ́ ìjọba wọn ṣe sweet planting project àwọn tó bá jẹ́ kọ́pà àwọn nysc àwọn youth kọ́pà wọ́n ń lò wọ́n fún tree plant bàbá nílẹ̀ àwọn bàbá ìbẹ̀tì sáà ìmọ̀ ìrìn kan ṣe bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tí wọ́n bí ẹni ẹlọ ẹ̀rìkẹ́ ìdílé ju àtòkò ìdílé wá sí ẹni yàrá tẹ bá súnmọ́ bẹ̀rù atẹ́gùn ẹ̀fí ìlú fẹ́ṣì abẹ́ ẹ̀fí ilẹ̀ ẹ̀rọ sí ilẹ̀ atẹ́gùn tẹ wá ní lálùjẹ́ náà àwọn ẹjú igi tó wá ń bẹ lálùjẹ́ náà nǹkan ọ̀gbọ̀tọ̀ bá lè sáré jù lábẹ́ ẹgbẹ́ ẹyọ kan yóò bàárẹ̀ one hundred years igi àlùjẹ́dẹ̀ ìṣẹ́lú kíkó àkùrárẹ̀ igi tó fẹ̀ kọjá pé igi yóò fẹ̀ ju the whole Africa lọ ó túmọ̀ sí pé tí kíkọ́ bẹ́ẹ̀ lè wà ní àlùjẹ́ náà ọlọ́run lọ́mọ iye ìyá ló ti bẹ lábẹ́ igi atẹ́gùn fresh òun láwọn àgbà nínú àlùjẹ́ náà ọlọ́run ṣé níbi ìdòsí wa ọlọ́run ṣé níbi bá ń parí ọ̀rọ̀ wa sí òun àwọn tẹ́ǹtì tó ń bẹ láti jẹ náà fún wa àwọn tẹ́ǹtì tẹ́ǹtì àwọn òbí ibi láti fẹ́ ṣe ìbàdàn lóyún obìnrin ibi láti fẹ́ jẹ fúbú ayé lọ́la àbá kò sí bá ń jà sí rárá tọ́jọ́ pé wọ́n ní pé tẹ́ǹtì kan gángan yóò bẹ̀rẹ̀ tó sixty mile níbi abẹ́ tí tẹ́ǹtì kọ̀ọ̀kan tó lè gbà dúró àbá àtẹ̀tẹ̀ wàrà wọ̀ máa jẹ́ náà àbọ̀ wá fáìn ní gbogbo ìgbà tí mo láwọn ọmọdé jẹ mọ́ mi èmi náà fẹ́ràn lọ sí torí táwọn kò sí lọ. àmọ́ wa ṣe kí ni o àmọ́ rẹ wà sí nínú àlùjá náà débi fáwọn ìyàwó wa wọ́n bá rí wa lónìí pé áà ah, ah, my dear o. aláàbò àdàbẹ̀ ẹ̀tọ́ ti rẹwà díẹ̀ sí o àwọn àdàbẹ̀ áà ah, ìyàwó ẹ̀tọ́ ti fáìn sí o torí pé tọ́lọ̀ wọ̀ bá débẹ̀ a lè súra wa a ti gbọ́dọ̀ súra wa lálùjá náà gbogbo ìgbà òun láàmú wa ṣe kí ni o òun láàmú bá dùn nínú àlùjànnà á sì máa rẹwà sí nínú àlùjànnà òun kọ́nà kó má ṣe orí èèwọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó ń pàṣípò ti fẹ́ tán àwọn tẹ́jú òjà wà àlùjànnà òun ló mú mi ká ṣe kéde ká lọ rẹ̀ ṣùgbọ́n mi ìrìn fẹ́ kí n gbàgbé nǹkan náà tá a bá ń sọ̀rọ̀ àlùjànnà tá a bá sì sọ àìsí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nínú nǹkan méjì lágbára lálùjànnà ààrẹ ọlọ́ọ̀

wà láì òdùwà ìbẹ̀fẹ̀ torí kò bẹ́ni tó máa wà níbẹ̀fẹ̀ tí ò ní ṣe kí ni ọlọ́run tá à ń sè táà ní à ń lò dáàbò torí ẹ̀ à ń kírun torí ẹ̀ à lọ ájì torí ẹ̀ à ń yọ sàká torí ẹ̀ à ń fi dáadáa sáwọn òbí wa torí ẹ̀ à ń tìlà wà fúra ní torí ẹ̀ à ń bọ́wọ́ àti torí ẹ̀ à ń kọ́ ọmọ kéwù à ń lọ that will be the happiest happiest moment in paradise. nígbàtà ọba wá rí ọba á rí ọlọ́run bí òṣìṣà àjọ kẹta àníbára ní ọ̀rọ̀ àti jọjẹ́ jọjẹ́ kọ gbogbo wa láàbí ọlọ́run àwọ̀ ẹ̀rù pé rẹ̀ ọlọ́run bá ń rẹ̀ aláwọ̀ ẹ bá ní òsàn náà wò ní rọ́lọ́ náà tuntun ẹ̀ nígbà òyìnbó àwùjọ náà iná lọ́wọ́ tọ́lẹ́ bá tó àwùjọ náà rọ̀ torí náà ọlọ́run láì ọlọ́run bá ń bẹ alágbára sí lọ́lọ́run tó tó sí lọ́lọ́run á rí ọlọ́run tá a bá ti wá rí ọlọ́run òun ni wà afáà nígbà bá ti wá rí ọlọ́run báyìí ọlọ́run ní ojú ó yá ọmọ ìwé nàbírọ tó ìlàrọ́ bí á nàbírọ nàbọ́rọ̀ ni ìfọ̀kànbalẹ̀ ìtútù ojú ìdùnnú yóò wá wà fún wa àmọ́ wa gbádùn ọlọ́run kò wá fún wa ní àwọn wòlídánù mọ̀kànlélàbù èmi ìwọ ẹ̀yin àwọn àwa gbogbo wa á wà ní àwọn ọmọ kéékèèké kì í sọ ọmọ tó méjì mẹ́ta bẹ́ẹ̀ tí wọ́n sangun tí wọ́n dápé tí wọ́n lálàáfíà tí wọ́n gbádùn àwọn ni wọ́n wà máa jẹ́ ọmọ ọ̀dọ̀ fáwa ọlọ́run dá wọn sórí tiwa tí n bá ti ní wípé bá mi dé ọ̀pù òyìn wa ó ti dé lọ́dọ̀ ṣe ẹ̀fẹ́ ìyá ọmọ ẹ̀gbọ́n ọ̀rọ̀ àlejò lágbájá wọn lọ bá ara ta wá ní bódìjà o ah ọ̀gá ọ̀gẹ́rì sọ̀rọ̀ wọn náà ń jà níbẹ̀rẹ̀ ah èmi ò fẹ́ kú báyìí o ẹ̀ bá ní pọ́mọ ọ̀dọ́ yìí ṣe kí ni o ọkọ̀ fẹ́ yes or no ṣé ẹ rí àwọn ọmọ tàlìjẹ́ ń bẹ̀ báyìí ìjẹ́ ẹ bá ti rẹ̀ wọn wà láì wọ́n ń ṣe lọ ẹ̀yẹ ẹ bá sọ fún wọn nípa àwọn ọ̀fẹ́ gan ni ká ẹ̀kọ́ máa di wọn ibi ká ẹ̀kọ́ máa di wọn ká máa ṣe kí bímọ tó lè yẹn ibẹ̀ ló mọ̀ tí kí ni o ibẹ̀ ló wà ọlọ́run fún wa láwọn ọmọ yẹn tá a máa gbádùn gbà nínú àlìjánà kọ́lọ́run bá ní kí ọlá kó sàánú wa ẹ jẹ́ ká parí ẹ̀ àlìjánà tá a wá ń sọ yìí àwọn sẹ́wò láàṣẹ táàbì wọ àlùjẹ́mẹ̀ wàhálà ní ìtumọ̀ ṣé ọ̀gá lóde ẹ̀dá ìròyìn rẹ̀ dùn ló dùn mọ̀nàmọ́nà yìí kì í sọ̀fẹ́ o àwọn àbá wa lìsì àwọn iṣẹ́ tó pọ̀ ní kẹtàrí sọ díẹ̀ níbẹ̀ ni torí ní ìfẹ́ ká ló gbogbo àsìkò kan torí tó fẹ́ béèrè àbá alálàkọ̀kọ́ nínú tí ó yà wà òun ni là ní gbígbàgbọ́ kádàbọ̀ kan oṣù lọ́wọ́ olórí tí ó jẹ́ wà lùjá ìyẹn dẹ̀ ní kálímọ̀tù ṣàhádà kó sínú àṣáájú anlá ìlàhá àṣáájú anna muhammad abdu rasul làmẹ́bí sọ̀rọ̀ àgbẹ̀ man lákìyà lá ẹ bá pàdé ọlọ́ ṣubú iṣẹ́ ìhà lẹ́yìn tí òun dàkálà ìjà mẹ́ta yọ wà lùjá jama ẹja lè kọ́ ìmánì wa nínú kí ọlá ẹlẹ́kejì nínú àwọn nǹkan tí ó jẹ́ ká wọ àlìjánà òun ni tẹ́lifù kàbá ìrìn ìṣòro pẹ̀lú ọmọ jama kí ni ìṣúra eléyìí òun ni wípé ká fi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ká dènà sẹ́ṣẹ̀ ara tí ó jẹ́ àwọn ni nínú sọ́rọ̀tù nìsá àyàtà àtiwá ọlọ́ni intestine ìgbó kàbáyọ̀ máa tó ní àwọn àánúhù nọ̀ká fẹ́rẹ́ ángúnfẹ́ yìí á fi wà náà dé fẹ́rẹ̀ kan ẹ̀kọ́ kàrí nkọrọ. ọlọ́ni àwọn ẹ̀fẹ́ ńláńlá tí mo ní kẹ́ẹ̀dìnà títẹ̀ bá fi ilẹ̀ àwọn tá a kọ̀ fún yín ní ẹmẹ́dẹ̀ rẹ̀ á pa àṣìṣe rẹ̀ á wà ká má mú sí ká má ní gẹ́fẹ̀ ká má máa fèsì ká má máa búra ká má jọ ẹgbẹ́ ayé ká má yàwó èyí ká má ṣe àwọn òbí gbogbo tó bá jọ mẹ́sẹ̀ ńláńlá ká jìnà. àwọn alẹ́lẹ́kẹta mo tí ó jà wà ní Jánnà òun náà ní tọ́ àtúnlọ́ ìwà òṣùlì mímọ àtẹ̀lé gbọ́dọ̀ àtàrẹ́bì ọlọ́ni wà mọ́ nínú kí ìlà àwọ̀ òṣùlà ó lòdì fún ìjà náà tí pẹ́ẹ́dì ní ní bá ti alàmì ní kùrá jàmbá pọ̀ pàṣẹ ọlọ́run tẹ́lẹ̀ tó bá ní tọ́tẹ̀lé ní ọlọ́run àtàmẹ́tì yóò wọ àwọn àlùjẹ náà tákéré mọ̀dún sọ lábẹ́ rẹ̀ àáfà nínú àwọn kan tó yàrá òjò náà ní kẹ́tọ́rọ́ sùn sí à mímọ̀ ìgbà àwẹ̀ torí pọ́n bẹ pé iná sí ní jáde sí bá bá lùkọ́ọ̀lù làwọ̀ ọ̀yá àmẹ́tí àtàrà nígbà ìlẹ̀kùn kan bẹ lálùjẹ náà lọ́jà àmọ̀ náà sì yẹ́dù kúlù nínú sọ̀ ìmọ̀ àwọn tí ọ̀gbà bẹ̀ wọlé làwọn aláwẹ̀ fáyìlá àtẹnu tí ó jẹ́ èèyàn wà lùdẹ̀ náà lẹ́yìn Ramadan kámọ̀ gbàwẹ̀ mẹ́tẹ́ bọ́ọ̀sì kámọ̀ gbàwẹ̀ thirteen fourteen fifteen ànábì tó máa ń gbàwẹ̀ pọ̀ nínú oṣù Ṣàbán kìí ṣe lájà ọmọ ń gbàwẹ̀ pọ̀ nínú kíni oṣù Ṣàbán kò sí kan sí jáwẹ̀ arúgbó ọ̀dọ́ nílé lájà gbàwẹ̀ arúgbó pọ̀ fẹsẹ̀ nílẹ̀ ìbéèrè lè gbàwẹ̀ ní lájà èyí ọ̀sá àbá súnmọ̀ kankan tó bá fi lé yìí. bákan náà alhajjul mabrur nínú àwọn nǹkan tó tó lè jẹ́ kí awọ àlìjánná òun náà ni kéèyàn ọ̀nà fún hajj fẹ́ rí àwọn tọ́lọ̀ ń bá ní ká lówó lọ ká lọ sí hajj ìwọ́n tó ti wòó lọ́mọ rẹ lọ hajj fọ́ọ̀mù àwọn náà wọn tí wọ́n kò hajj nílànà àti níjọ́ tẹ́ ẹ bá ní twenty thousand fi bẹ́ẹ̀ ọmọ ìwọ́n tí ìbẹ̀rẹ̀ ń sìn ọdún márùn-ún jẹ́ ní ìbẹ̀rẹ̀ bá wọn ìwọ́n náà bẹ̀rẹ̀ lọ́sìn bọ́lá ọdún márùn-ún jẹ́ ní òde ọlọ́wọ́ àlèwà ní ẹ̀rẹ́ bọ́dá akọ́bọ̀jọ́ ọdún méjì lọ kọ́lọ̀ ó sí ọ̀nà ńlá fún ẹ jẹ́ kálá ní ẹ̀bá fẹ́ sí hajj tí a bàbá nínú ìṣòro táwọn ọ̀dọ́ ní lónìí ẹnu ò nígbà ẹni ò sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ yín ayé tó di lẹ́nu yín gbogbo yín sáré jù ẹ̀ sáré mọ́tò one point five million ní ìgbésọ́rọ́ ní gbogbo yín ni

nígbà ọ̀la lẹ̀ tán láàrin ọdún méjì oṣù kọ́lé tán àti oṣù kọ́lé three point five million lóṣù lóhùn òyìnbó lọ àní ọmọ kọ́lé ìsìláàmù ní ọmọ kọ́lé ṣùgbọ́n sọ ọ̀ka ájìkù ájì òtòbí lẹ́nu àbá ẹ̀jẹ̀ ká ka ájìkù ara tí ó jàwá lùdẹ̀ náà ní ájì bí báwo ni mọ́tà yìí ẹ máa kọ́ mọ́sálásì ẹ wù àwọn bàbá bàbá wa tẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ kìrìnà sí kíní kan wọ́n sì yẹ fídíè mi àti ẹ lọ àwọn mọ́sálásì tà ló lórí àwọn owó lọ́pọ̀ bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ kọ́ mọ́sálásì bẹ́ẹ̀ ni á mọ́sálásì ti ni gbogbo ní hundred fóònù fóònù thirty thousand fóònù forty two thousand àwọn bàbá yẹn wọn ò lè ra fóònù one thousand tá a sí wọn àwọn tí wọn wọn jẹ láti kọ́ mọ́tálásì ṣe mọ́tálásì ẹlẹ́yìn ìjà tẹ́ẹ̀ tí ń ṣe wá àbí lónìí àti kẹ́kọ̀ọ́ sọ wá pé ọwọ́ wọn náà dànù kẹ́kọ̀ọ́ dẹ́mu wọn síjà ànàmọ́ bí ẹgbẹ́ ìlọ́lọ́ ti máa borí ẹ̀sẹ̀ yẹn mọ́tálásì mi ò lẹ́yìn ọ̀dọ́ kọ́ àti kẹ́kọ̀ọ́ mọ́ ìjà tọ́lá ẹ̀sọ́ di arábíà bá kọ́ àwọn ọ̀dọ́ tó ń búra lórí facebook wọn fara lórí internet wọ́n láwọn èèyàn kọ́ mọ́tálásì èyí tó wá fẹ́ ya wèrè àní ọ̀jẹ̀ ìfọwọ́pọ̀ ẹ̀yìn òní láàká ìrìn ọpọlọ ti yíká àbúrí ẹ̀yìn ò lè fi sí owó kẹ́ kọ́mọ́sálásí ni sẹ́ẹ̀nì kan ọ̀bá lè kọ́mọ́sálásí sẹ́ẹ̀nì ọ̀mẹ́wàá náà jùlọ tó pàkọwà tó bá nàìjíríà a nídi Saudi Arabia nàìjíríà a nídi kí Saudi kọ́wá kọ́mọ́sálásí fún wa torí pàwọ̀ ya ajá ọ̀tá ọlọ́run bí ayé ojú òdìdí ọlọ́run ayé la nífẹ̀ẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ sáà gba fún jẹ́jì kọ́sálásí tèmi tí mo ká ẹlòmí ìpínlẹ̀ pọ́jẹ́ẹ̀tì sáwọ́dí ó tún dáì báwọ̀dì ẹ̀lọ́ ẹlẹ́jọ́ bẹ́ẹ̀jẹ̀ wájú ọlọ́ ẹni ò ní kọ́ mọ́tọ́lá bì àwọn bàbá àtàrúdìn ọlọ́run kọ́ bá ti jẹ́ sálùjẹ̀ ń bẹ́ ẹmọ ni mọ́tọ́lá sí àtàrúdìn bá dẹ̀ mí mọ́ lọ lùkẹ́ńjọ́ ní àtàrúdìn àpàlà ní mọ́tọ́lá sí wọn ewé lẹ́yìn kọ́ ẹ̀yìn ọ̀dọ̀ alùsùn náà ẹgbẹ̀rẹ́ lárùsùn náà lóòótọ́ sẹ́ ẹ̀kọ́ mọ́tọ́lá sí ẹ̀sìn lọ mọ́tọ́lá sí ọmọtọ́lá sí ẹ̀sìn lẹ́yìn nífẹ̀ẹ́ sùn náà nígbà tẹ̀bí jẹ́ mẹ́jìnà sí lọ́kọ́kọ́ sẹ́jì ìlọ̀kọ́ra sẹ́yàwó mẹ́ta lọ́kọ́ sáré fẹ́ sẹ́tẹ̀bí sáré ra hundred fold ayé tóbi lẹ́yìn yìí kí nǹkan fi ọ̀pọ̀lọpọ̀ yín dànù bẹ́ẹ̀ bí fi ọlọ́ súnà tẹ̀ pariwo súnà tẹ̀ ìkìlẹ̀ níbi àtẹ̀bí ìjọba ìdílé kí lọ́kọ́ fọ́ jẹ̀mẹ́ ìnáwó ìlú ẹni kọ́ mọ́sálásí mi tẹ̀lé tí gbogbo nílé kí ní èsè tí ń bàkọ̀ pàtẹ́ ní èsì ni hundred kòrò láptọ́ọ̀pù kẹ́ ní èkì tẹ̀lé sẹ́wọ́n bẹ́ẹ̀ tún flat ní èlé kí ní èsè ẹgbẹ́ mọ ẹgbẹ́ mi kàmọ́ kọ̀dá fún yín kẹ́mọ́ òkúta lórí social media àwọn bàbá ẹgbẹ́ òní tó wọ́n hundred kòrò tí wọ́n bẹ́ẹ̀ tún flat tẹ̀lé tọ́tọ́ wá sí tọ́kọ́lọ̀ wá sí ṣe wá sí lónìí tẹ́lẹ̀ náà bá kọ́ ǹkẹ́lẹ̀ generation tí wọ́n bọ̀ wọ́n fẹ́ pé fún wa ẹ̀kọ́ mọ́sálásí mà bàbá mi láyé mà sí dà bàbá lọ́wọ́ láwùn bẹ́ẹ̀ tà fún ìjà ẹni tó bá ilé kọ́ ilé fún ọlọ́run ọlọ́run nìkan kọ́ ilé fún nínú àlùjẹ́sẹ̀ ẹ̀rọ alẹ́ bí ìtàn tẹ́lẹ̀ kọ́lé fọlọ́ láti tòkẹ́ ọ̀pẹ́rẹ́ ẹ̀yìn kẹ́lẹ́ ọ̀gá náà ìdí eléyìí ẹnì kan ní ẹnì kan lòó lọ́tẹ̀ ìfọ́nù sọ́lá ẹ bá dáwọ́ ìjọ mọ́ọ̀sì project ẹ lọ́ra lẹ̀ sọ́nà àyè ogun ní báyìí ẹ lọ́ra lẹ̀ sọ́nà mẹ́nìyà ẹ lọ́ra sọ́nà àti ọ̀sán àyè sóró òun ládùúgbò wa ń bẹ̀ ẹ lọ́ra sọ́nà àmúlòkó ẹ lọ́ra sọ́nà mẹ́nìyà ẹ lọ́ra sọ́nà àpáta ẹ mọ̀ wá kọ díẹ̀ díẹ̀ ìdájọ́ tó márùn mẹ́wàá ẹ wá márùn tí ọmọ táwọn ọmọ tí ọmọ tí ló ń bẹ̀ ẹ wá márùn tí ọmọ táwọn ọmọ ń tẹ́ bí láwà ti spread nù ẹ̀yìn wá sọ dáwà nìkan sí orí social media nìkan gbogbo mọ́sálásí àgbò àwọn bíbí àti ìgbà sọ́mọ yín lọ nígbà kẹ́yìn ọ̀pọ̀ mọ́sálásí jọba ẹjá máa kọ́ mọ́sálásí ibi kíkọ́ mọ́sálásí ibẹ̀ láti rálì jẹ́nà ọlọ́run kó tẹ́rọ ọ̀gbọ́n wa kódà nínú àdíìsì mi àdẹ́bí àwọn oníkọ́dà kọjá pé mọ́sálásí yẹn ó kéré wá rí bí ìtẹ́ ẹ̀yẹ bí ìtẹ́ ẹ̀yẹ kọ́mọ́ dùkù kó àjọ ẹ lọ kọ́mọ́ gbàjẹ́ èèyàn mẹ́wàá lọ ẹ gbà ládàwájú ọlọ ẹ máa kọ́ mọ́sálásí alájá àdìjẹ́nà ọlọ́run sàmùwọ̀n kàfárẹ́kù nìyẹn sí kéèyàn ọmọ mọ́tútà wọn ọmọ òrukàn ẹ náwó lórí àwọn ọmọ òrukàn ẹ mọ̀jẹ̀ wọn ò di kọ̀ǹdọ̀tán ẹ mọ̀jẹ̀ wọn ò di gbogbo ara mù ẹ mọ̀jẹ̀ wọn ò di àlùmọ́jù àwọn ọmọ tí bàbá wọn ti kú tí wọn rẹ náwó lórí ẹ ṣàánú wọn ẹ kú ọlọ́wọ́ káwọn náà ò ti gíráfíèsì káwọn náà ò lè dáyé ṣe tẹ́nìkan ọ̀bá lè ṣe èèyàn méjì mẹ́ta mẹ́rin ẹ̀ pa wọ́pọ̀ débi pé tèmi wọ́n bí ma wọ́n lọ́mọ méjì mẹ́ta mẹ́rin sáńdé lórí rẹ̀ wọ́n mọ sùkúù wọn jọ bàbá kan fún ọkọ̀ ọmọ mẹ́jọ ọlẹ̀ ọmọ fámìlì rẹ̀ ni èmi ò mú Abdullahi sọ́dọ̀ ẹlòmí ìfọ́nú Abdulrahman sọ́dọ̀ ẹlòmí ìfọ́nú Abdulrahim sọ́dọ̀ ẹlòmí ìfọ́nú Abdulmalik sọ́dọ̀ ẹlòmí ìmọ̀ Abdulsọ́dọ̀ sọ́dọ̀ ẹlòmí ìmọ̀ Khadija sọ́dọ̀ ẹlòmí ìmọ̀ Aisha táwọn ọmọ yàrá wọn ní yàrá àwọn òmòjútọ́ bọ̀ òru kan atọ́jẹ dúkìá wọn ni ẹjọ́ bẹ bá jẹ wájú ọlọ́run torí pàdé bí sọ́lọ̀ náà lọ sára ọjọ́ bí alẹ́ wà ká sílù nìyẹn tí ilé ti lè já ha kábà wà àṣà àbàdì sàbàbà wà ní bùsùtọ̀ wà fọ́ọ̀rọ̀ jà àìmáwò ṣẹ̀yà adébílẹ̀ ní àtàwọn tí bá ń mójú táwọn ọmọ òun ààbò súnmọ́ra wa láwùjọ náà bí ìka àárín ọwọ́ àfikà àfàbẹ́là òun ni jama ẹja ń fa ọmọ òun kan ara tí ó jà wọ àlùjànnà òun ni ìta àwọn sọ àbọ̀ ẹ̀ṣẹ́ òsàlà wà sí látòlà ara ọ̀sán látòlẹ̀ àdéhùn káwọn lọ tó gbé nǹkan mẹ́rin wá ká máa báwọn èèyàn lóúnjẹ ká máa fọ́sálámọ̀ta káṣe dáadáa sẹ́bí wa ẹgbẹ́jọ fún ẹ̀bí ó dá lọ́wọ́ yé bákan náà ká máa jíròrò lẹ́ni tí yóò máa ṣe náà fún ọlọ́run ọba àlejò ọlá àáfàá nípa bá mójútó eléyìí náà ara nǹkan tí yóò wúlò fún wa ní iwájú ọlọ́run ọba àlejò ọlá òun ni bákan mímọ tẹ láti òbí méjèèjì ara tí ó jà wá lùjà náà òun ni mímọ kírun lásìkò mímọ kí níjà náà ara rẹ̀ ni mímọ ṣàlùwàlá lẹ́yìn àlùwàlá ara ẹni mímọ ẹbẹ aláàárẹ̀ wò ara tí ó jẹ́ kí á wọ àlùjánà òun ni mímọ ṣàánú àwọn ẹranko òun ni mímọ ṣe sùúrù nígbà tádàwó bá ṣẹlẹ̀ pàápàá nígbà tó lọ́n bá mú kan sọ́dọ̀ nínú àwọn tá a nífẹ̀ẹ́ ìyàwó wa ó kú ọmọ kú nǹkan kan ṣẹlẹ̀ sí èèyàn ká ṣe sùúrù ká mọ̀ torí ẹ̀ lọ́jọ́ yẹn gbẹ́gbẹ́gbẹ́ ká mọ̀ torí ẹ̀ lọ ọ̀tá ọlọ́run gbogbo eléyìí àwọn tá a gbọ́dọ̀ òun ni kò sí àsìkò tó pọ̀ mọ́ gbogbo tábàtà ti di pé nǹkan dáadáa lélẹ́yìn tó lè bá kárí ìrònú ọlọ́run ẹ jẹ́ ká mójútó ó lè já sí pé ní àlùjẹ́ náà òun láàkàn gbòm ọ̀rọ̀ wa sí abẹ́lọ́run ìwálẹ̀ ìjọba bọ̀rẹ̀ sàlìjẹ́ náà o torí pé ní àlùjẹ́ náà tá a bá ti wọ̀ bẹ̀ kí ni wọ́n máa sọ fún wa dáwáwú fi á subhanaka Allahumma wa tahiyyatuhum fi salam. وآخر دعواهم أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته